ìlara láàrin àwọn ìyàwó tó bá yẹ pé oníbèrè yìí tó bá gbọ́ àlàyé díẹ̀ tá a ṣe lórí ọ̀rọ̀ ìlara òṣèlára bọ́lọ́ba Allah subhanahu wa ta'ala ti ṣe àdánwò fún wa a mọ̀ mọ̀ pé níbi tí yẹn bá ti ń tẹ́lẹ̀ jù èèyàn ní ṣàfẹ́kù ìlara láàrin ara ẹni ìyẹn jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì òun ni pé ká ní káwọn ìyàwó wa kọ́ máa ṣe ìlara rárá ẹ̀yìn ò pọ́sibú èmi ò lè dáhùn rẹ̀ ní ìsìlẹ́sìrẹ́sì rẹ̀ so ìlara ọ̀ràn méjì ìlara tó dáa wọn á ṣe lórí àwọn adọ́ńtà agbọ́dọ̀gbà wọn níyànjú lórí ẹ̀ lórí ìlara tó dáa àníyàwó méjì mẹ́ta mẹ́rin ìgbìyànjú wọn nínú ẹ̀sùn lè rí bákan náà so èyí tó bá gbìyànjú ti kejì lọ nìyí á ẹ̀ńkọ́rẹ́jì kejì láti dowó ẹni àkọ́kọ́ tó wù mí gbìyànjú jùlọ so a máa. jẹ́ kí ìlara rẹ̀ kó dìde torí pé ìgbọ́n tó dáa ni eléyìí mọ́tìtì eléyìí sábà ṣe àfi eléyìí eléyìí máa yan násílà eléyìí sábà yan àfi eléyìí wélé eléyìí máa ń gbàwẹ̀ násílà eléyìí ò sí ń gbà àfi eléyìí wa lórí àwọn ìyàwó wa náà kódà tó fi mọ́ níbi ẹ̀tọ́ àwọn ọkọ tó ti yé ló dé tí má ti wá sọ́dọ̀ rẹ irú ìpínlẹ̀ àmójútó ló dà kí ló dé tábàtí kọ́ńtínú yẹn nìyí ti yé wípé kọ̀ǹpléǹ tá à mú wá yẹn nìyí ààrẹ ibi tí kò ní ọ̀dọ̀ ìyáálé ní àbọ̀dọ̀ ìyàwó adẹ̀fẹ́ tó yé ìdì ọ̀fẹ́ kó yí padà tó kò sí ẹ̀tọ́ àbòtakùn yẹn ṣùgbọ́n ìlara lẹ́yìn tí yóò mú kìíní kejì wọn kó sí ẹsẹ̀ gbé kó síwà wù kó kọlu ní ọlọ́run ìyẹn nìyí agbọ́dọ̀ pèfẹ́jẹ̀ agbọ́dọ̀ pèfẹ́jẹ̀ ní gbogbo ọ̀nà torí pé tá a bá pèfẹ́jẹ̀ ó lè fa ilé wa bó dàrú wọn lọ kó má dàlé wa rú ó lè àfẹ́tì àwọn ọmọ ó lè fa sábà sí ìfàsẹ́yìn fún àwọn tá a jẹ́ bá lé lé lórí ọ̀rọ̀ ajá àmú ó lè fà kódà ó lè ṣokùnfà ikú kan nínú àwọn méjèèjì àti lóbìnrin tuntun tí wọ́n gbà tí ìkejì ẹ̀ kú tó ní ẹ̀ pàtó wá gbóngbó tó wá ní wàhálà tèmi mẹ́ sọ pé ìlara gẹ́gẹ́ nìyẹn alihakadu alimasumọ ìlara gẹ́gẹ́ Islam ṣe léwọ̀ nìyẹn ìgbìyànjú àwọn táwọn àbá lè rí káàsì tí yóò ní tẹnu ìyàwó wájáde wọn ní tá a bá ń jà ní ká púpọ̀. so ìgbìyànjú yẹn na ó wà ṣe alákọ̀ọ́kọ́ kò náà ni pé kádẹ́káwọn ìyàwó wa kí wọ́n mọ̀ pé ìkẹ́ oore nílé ọkọ owó ni iyì ni àpọ́nlé ni ọmọ ni ọlọ́run ló ń kò sí lọ́wọ́ àwọn ilé wọn ọlọ́run ló ń kì í fi ọkọ ọlọ́run ló ń معيشتها بيدرعوا معيشتها ya الآيات الدنيا ọlọ́run ní àwa la pé ìṣẹ̀mí wa ọ̀rẹ́ àìkẹ́kẹ́ pé ìṣẹ̀mí oníkàlùkù ọmọ náà bá lòun pé fún wa bó ṣe wọ náà tó ẹni bá wu ọlọ́run ní tó yẹ nìyí lára ojúṣe àwọn àtàjẹ́ bá lè lè yìí tábùrú yóò fi ní dìde lọ́dọ̀ ilé wa torí pé àjábá ni kéèyàn lára ṣùgbọ́n ẹ̀kọ́ fẹ́ ká má lára ní ìlara káfí kọlù fún ọ lọ. ẹlẹ́ẹ̀kejì kò ní dáa fún wa ká máa fi wọ́n wọn ara wọn tó dé ní ọ̀sán àmọ́ tó jẹ́rọ àjábọ̀ oníkálùkù wọn náà wọ́n mo ní alé mo fẹ́ ní ọdún mẹ́wàá nù nígbà tó ti mọ òkọ́kùnrin òkóso lóyún pa ìta tó fẹ́ lẹ́yìn ẹni yìí ẹ́ bí ìbàjẹ́ bí ìbòmí ni ó ti tọ́kùnrin ló ti fún mi ó kàn tó ń jẹ ẹni ní wọ́n ń tóbi wọ́n ń wọlé òwò kó sí arábìnrin rẹ̀ ìyá àbálúgbẹ́ tó dé kéré pèsè níta bẹ́ẹ̀ ó fún rẹ̀ lọ́wọ́ ibi ìbàjẹ́ rẹ̀ lè ní ìtọ́ni lè jáde kó mọ wá ru aburú sí ìyàwó tó bá dé ní ròó yẹn kódà wọn lè gbé gbèsè rẹ̀ gan ó ti ó ṣẹlẹ̀ ní sakina ní láti ọdún yẹn dìgbò arábìnrin yẹn pa ọmọ ìyàwó ìyálé lòun òun ò bímọ ọkọ wa níyàwó mi òun bí obìnrin torí pé kò bọ́kùnrin lọ́gbọ́n tí wọ́n fẹ́ ìyàwó mi kéde ìyàwó mi ó bímọ òun bọ́kùnrin ọkọ wa fi sọ̀rọ̀ sí yẹn yìí ó kàn dé ibi ẹ̀mí lásán ni irú àwọn ọkùnrin ká mọ̀ràn ká máa bá wọn ìyàwó wa ṣe èyí tó bá fi le tó lè fi akọ ìgbónára lára wọn ká má ṣe. kìnìún yẹn ló mọ arábìnrin yẹn ìyálé ó sì fi poison gamalin ó fi sínú oúnjẹ fún ọmọ ọmọ ìyàwó kótó òun náà ló gbé sọ́fíìsì nígbà tó ọmọ yẹn dúpẹ́ kú bẹ́ẹ̀ sí ẹ̀ tí kò ń jajẹ ṣáájú ẹ̀ ó padà wá sọ wípé òun lòún ṣe tó bá dáadáa ló fà tó tá a bá ti mọ̀ wípé ó tù ká pa ọmọ ènìyàn lọ jẹ̀mọ́ àyè fi ṣe òṣùwọ̀n láàrin ìyàwó méjèèjì láti ṣe ìwọ náà wò nísìn mo jẹ àpò ẹwà ní máa ń rà wá lé kó lè ba lè ga náà ni ó dàbẹ́ ní pé mo kúrú ṣùgbọ́n lórí ìwé náà òun náà gbé ẹ̀ kì í jẹ́ ó tẹ̀ ń ga ó tẹ̀ ó gbé yẹn nìyí ẹ̀ ń fi yẹn fi sọ̀rọ̀ tọ́lọ́kùnrin yìí náà bàjẹ́ ọkùnrin mi náà bàjẹ́ o jàìlí àti ìbẹ́lẹ́ àwọn ọkùnrin mi kò ní lórí mọ́ tó nígbà bá ti mọ̀ pé kò sí ní kápá wọn àìrí ti mú wọn àjẹ́bẹ̀ yóò bí lára ẹlẹ́ẹ̀kẹta òun náà nítọ̀ mọ̀dá ìfẹ́ tá a bá ní sísan nínú wọn àní sọ fún kìnnìkejì kódà yìí tí èyí tá a nífẹ̀ẹ́ tó tó rẹ́ a ní bí abìsáàpù ìkórìíra kan lórí ọ̀hún á ìfáàsì mo sì nífẹ̀ẹ́ tó ọlọ́run nìkan ló mọ̀ ọ́n àárọ̀ sì mọ̀ pé ìfẹ́ tá a ní ìdájí tá a ní sẹ́lẹ̀ yìí ní sọ fún pé ah! ọ̀rọ̀ ti sú mi ní àmọ́ ní ìjẹ́ dáadáa wà láì mọ rẹ̀ wọ́n ìyàwó ẹ̀ mo nífẹ̀ẹ́ gbogbo mọ́ nífẹ̀ẹ́

ṣe bá lè ṣe ètò bí abẹ́ hàn tú wọn àti ṣe máa bàtà mi ní ká rọ fún àwọn méjèèjì tí wọ́n mú five years ten years ago. ó tẹ́ ìgbọ́ pé àwọn obìnrin náà náà wọ́n mọ náà gbèrè fún wọ́n mọ náà gbèrè mẹ́kàlí ìfẹ́ àti tó dájú pé kọ́kọ́ rẹ̀ wọ́n bá lè ṣìyàwó kejì ni ó fọ̀rọ̀ lọ ẹ̀ tó fọ̀rọ̀ bá fọ̀rọ̀ lọ. ẹni ẹ̀ka tó wá fọ̀rọ̀ lọ nìyí ó mú obìnrin oníṣúná yìí lọ́sọ́dọ̀ àbújára jù kí ni rìsọ́ọ̀tì wọn máa tún bẹ̀rẹ̀ sójú ara obìnrin gangan tó lọ́rọ̀ tọ́kọ̀ bá tilẹ̀ bá lásìkò báyìí onírúurú obìnrin kankan má ti kúrò láyé mọ́ àfọwọ́n nìkan. wọn lọ lọ́mọ bóyá ọkọ̀ ilé máa fọ̀rọ̀ nà wọ́n máa fi àwọn ọ̀rọ̀ nà lé ọkọ̀ ní

in fact erike yìí ó wà pé ṣe yàtọ̀ sì mọ̀ pé kíní ẹgbẹ́ àmọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ òun náà ni pé tá a bá rí ìrísí kan sí kejì lára àwọn ìyàwó wa tí wọ́n fi ara wọn lọ àwọn akọ́lá sọ fún wọn. tó bá wà lọ́dọ̀ ẹ̀ kó wọn appreciate eré náà tó wà lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n wọn kò wọn papọ̀ tó ti express ilé o ó lè kó papọ̀ yẹn síta bí ó lè bá wọn méjèèjì yìí àdúgbò bẹ́ẹ̀ni kan ń lójú ẹni kéjì àdúgbò bẹ́ẹ̀ni ìṣòṣò ilé kí lè mọ́ dàrú but ìyẹn wọn. anábìwọ̀n yà kúkà ní sọ́nà tó mọ̀ sọ́dà sọ́nà náà ní Yusuf lálàá ó ní yára bẹ ìwọ bàbá mi ìní àrọ ìní ìní ràìtú àhàdà àṣàrà kawkaba wà ṣàǹtà wà lọkọdà ràìtú ní sáàtìbì mo rí ra ọmọdé mọkànlá àti wọn tó sùpá wọn kò lè bàbá rẹ ní ìwọ ọmọ mi láàtà kùsùrù ìyá ẹ̀ka ìlà ẹ̀ka wájú àràdó láyé mọ́tò fáwọn yòókù rẹ̀ láàrin ọmọ ọkọ̀ mọ̀lẹ́lẹ́ yòó mọ́tò fáwọn ọba kan rẹ̀ wípé nǹkan báyìí báyìí fáyà kí lú lágbàtẹ́ yí dá wọn kò sí ẹ ìmọ̀ látara èdè kìíta ìlara. àwọn akónímọ̀ tẹ̀sí wọn lànà bí Yusuf òun kọ́mọdé bọ̀ òun sọ olómo ìrìn àjò gbogbo yẹn lànà bí Yusuf tó jẹ látara kìíní yẹn. wọ́n fẹ́ pa tó kọ́ bá lè wáyé láàrin èdè kan náà kí ló ẹ̀kọ́ wáyé láàrin.

tani ah mo lálàá kan ilé àti mo la wà ní mọ́tà ah mo dà àti fún ojú rẹ̀ náà kò fẹ́ yé mi àmẹ́ẹ̀ta níbi tí ó sọ́wọ́ nàìjíríà yìí àdẹ̀lẹ́gbọ́n ọ̀hún bá gbòdúgbò bá lọ́ mọ́ra náà nìyẹn o obìnrin bẹ́ẹ̀ ọlọ́run ti rọrùn àrùn adẹ̀hún ni tó ń gbé. gẹ́gẹ́ náà fún obìnrin tó ti jọkùnrin lọ òun ni ète kéjì ète obìnrin ó ti ti ṣètọ́ ìlọ. àwọn bọ́lá ti fún ọ ní ofu bébì yìí ọlọ́run fún ọkùnrin ní kíni ní làákàyè làákàyè sì ní bàbá ète. tó obìnrin ni ìwé ń lo ète yẹn wọ́n máa ń sábà lò ó pàápàá tó bá ti dé ọjọ́ méjì wọ́n lè lo èso bó ti dé àwọn méjì mẹ́ta mẹ́rin yẹn wọ́n lè lo èso fún ọkọ sínú ló ti mọ dùn ṣùgbọ́n mi sábà máa ń sì yẹn nìyí oníkálukú máa ń fẹ́ lù láti lè fi jà fún rẹ̀ ètò tẹ́ lè lò kí lè fi lè sọ̀rọ̀ tó lè kú bá àwọn ẹni jà fúnra wọn. báyìí orí náà nìyí tó náà nílò àkáyè nìyí tó lè fi lè pa gbogbo èsì àwọn mẹ́rẹ̀ ní papọ̀ tí ó tọ́jú ẹyọ ọ̀gbọ́n tí ó wà fi làákàyè tiẹ̀ gbé mọ́lẹ̀ òun ló máa tó fi àwọn ọ̀gbọ̀n a máa tẹ̀lé fẹ́ kọ́nà kó kọ́ ẹ̀ máa ṣe tó ti yé kọ́nà kó kọ́ ẹ̀ máa ṣe lóbi máa fẹ́ gba nǹkan àwọn ìyá wa níjọ́ níjọ́ ni o ẹ máa fẹ́ gba nǹkan lọ́wọ́ bàbá lọ́wọ́ ọkọ wọn tí náà bàbá wa nìyí wọn ni máa ti máa ń pè jẹ oúnjẹ wọn oúnjẹ wọn spẹ́ṣíà ni spẹ́ṣíà tó bá ti di níyàwó méjì tí mo sọ yìí ó pọ̀ yìí dáadáa tó bá níyàwó kan ẹ̀jẹ̀ mọ́jẹ́ ẹran kọ̀ọ̀kan ẹran kan pàmọ́ kan ẹran kan pàmọ́ kan wà díẹ̀ ẹgbẹ̀rún kan sí méjì ọ̀rọ̀ bẹ̀rẹ̀ pọ̀pù ṣùgbọ́n ẹ̀rọ kan pamọ́ kan náà ni ó kù ara pẹ̀ sí méjì ìdájí pamọ́ ìdájí pamọ́ ọmọ tó bá ti níyàwó méjì mọ òun dáadáa lẹ́tọ́lẹ́ yóò bá gbóúnjẹ wa mọ òun yóò mú wa ní èsì kan bá gbóúnjẹ wa tó bá mẹ́rẹ̀ nìkan wá tí o ṣe kó kún nǹkan kan ṣẹlẹ̀ ó ń bínú sí ẹ̀ ó ṣẹ̀ bóyá ó gbé nìkan lọ́wọ́ rẹ̀ tó ó fi hàn nìyẹn ṣùgbọ́n ìgbà wọn kò kì í wò rí fi hàn owó kì í ṣe gbà lọ́wọ́ rẹ ó lè fẹ́ lẹ́ran mẹ́rin mọ́ mẹ́ta wúwo bá kúkú jẹ náà ló owó àmọ́ tó ń fẹ́ ṣe ti ṣe náà á bó ẹbí ṣe wà náà ẹ èyí kò mọ ọmọ abdullahi tá a lọ jẹ náà ti fún mi inú òun lè rí mi kó lè gbé tutù kó lè gbé ẹjẹ àkè kan tó bá tutù ètò ìbílí nìyẹn òṣèlú àdóòdà ṣùgbọ́n òye ọkùnrin àlùwàlá olóko ó fẹ́ kẹ́ran jẹ ni wọ́n ló wàá wò pé ní tó ń béèrè yẹn sí nǹkan tó yẹ kó fún ni bẹ́ẹ̀ pé nǹkan tó yẹ kó fún ni tí kò sí kò sí ilé ìwúlò fún ó wà fàlàyé. ala wo wọ orí nígbà yìí torí pé wọn kò sí lébi owó jẹ ọjà òun náà ní wo bá ayé ẹ̀ka tó yìí fún ọ àìgbógbò ní ìlú báwọn torí kọkùnrin máa ń ran àwọn obìnrin lọ́wọ́ lọ́nà sí ìlara tí ó gbà wọn lọ́wọ́ àmọ́ káni ká ní kò pọ́sibú wọn lára síbi tó dáa wọn bá lára síbi tó dáa ọkọ náà gbádùn àwọn náà ní kọkànbalẹ̀ tí wọn bá lára síbi tó dáa ọkọ ò ní gbádùn àwọn náà ò ní ní kọkànbalẹ̀ kúlẹ̀ síbi kò sí kò síbi tó fi lè lè lọ láti lè gbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ tí wọ́n bá fi wọ̀ tó làákàyè púpọ̀ àtàdúrà ní balẹ̀ lóṣù mọ̀ nìyẹn tó yẹ káyé tí obìnrin wọn obìnrin arákùnrin kan ṣíyàwó kejì ó wá ń sọ fún ìyàwó kejì nígbà tí wọ́n ń ṣeré pé ah no wọ́n yẹn wá sọ fún ìyàwó àkọ́kọ́ tó ti ìyálé pé ah mo ẹ̀jẹ̀ mọ obìnrin yẹn ní kí ni dẹ́ ń sọ ikú yẹn gbádùn obìnrin láyé mo ẹ̀jẹ̀ gbádùn obìnrin ni ah! kí ni tẹ wá fẹ́ láti gbé ẹ̀yẹ ìgbádùn mi ni ah! ìwọ ìbátan ìgbádùn rẹ o mo ẹ̀jẹ̀ gbádùn obìnrin ni tó o sọ ẹwà lè dúra wọn lọ ó sì gbọdọ̀ dúra wọn lọ tó fi ẹwà méjìlélẹ̀ ní máa ní ẹwà kan níta ẹwà kan nínú tí ẹ lẹ́wà títa ẹ nìyí ó wà pàtínà nítorí bíútì lọ́dọ̀ títì ó lè mọ́ bíútì lọ́dọ̀ títì lè sí ó wà lébi tẹ́lẹ̀ lè ní wọn ẹ̀dá fún un fẹ́ sísà tó máa kọ́là lọ́dọ̀ títì ẹ̀ ìlà méje délé olóògbé tani ẹwà obìnrin ẹlòmíjì ní pupa ní òmò ẹlẹ́gàdìrì bíi lẹ́yìn tí wọ́n tàbí ẹ̀rẹ́ kópa kópa kópa kópa kópa kópa wọ́n wá bí sí ẹlòmíì rí bẹ́ẹ̀ ló pẹ̀lú áfíríkà tó fà yìí pé pupa lọ jẹ́ àwọn òyìnbó wọn lé pupa káàkiri nígbà pupa pupa ń gbogbo ìmọ̀lẹ́ ní gbogbo ẹ̀rọ dúdú làwọn ọmọ ẹgbẹ́ tòbí dúdú ni àdáwò ti ti so bíútì wà nílé wọn láì wà lẹ́yìn bó ti rí nìyẹn nítorí jẹ́ dúkì lọ́dọ̀ tó jẹ́ lọ́dọ̀ tó lọ́dọ̀ lónìí tó ti à ó dà bí nígbà yìí náà ẹni ní láìpẹ́ rẹ̀ ó mẹ́kẹ̀ bẹ́ẹ̀ wò láìpẹ́ yìí tó ti ṣùgbọ́n bí ìyẹn ni dúkì ti ta kẹ́rí kú ti ta ẹ̀ nìyí a kì í sọ fáwọn obìnrin papọ̀ a yàtọ̀ beautiful in fact you are the most beautiful lady in the world ó wà ní yàrá rẹ̀ nìyẹn ẹgbẹ́ ní the most beautiful tó túmọ̀ sí pé kò sẹ́ni mi mọ̀ àbí tó bá ti dẹ́rẹ́ ilé gan ah you are so beautiful you are the most beautiful eh wife in the world kò sí wàhálà ṣùgbọ́n ah you are the most beautiful lady in the world àyàfẹ́ nìkan sáré àti máa ń kò sí jà kò sí gbé àbúrò wọn ní àfi ah! kò ní sọ bẹ́ẹ̀ mọ́. ìyẹn sì sọnù tó àwọn ìní àtìsí wọn tó fi yé lórí ìlara tó lè jáde lára wọn wọn ní lára báwa bí ní ìlara ní ju tóbi ní lọ ó ti lọ ó ti lọ gidi gan ìyàwó ó ń bẹ́ẹ̀ dákọ̀rọ̀ mo lè ń dákọ̀rọ̀ ṣé pọ̀ dẹ́ẹ̀ ni bọ̀dá mi gbọ́ bàbá ẹ̀ ni bàbá mi bàbá ẹ̀ mọ̀ irú oṣù wo nìyẹn bọ́lá ló sáré sọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo nìyẹn ó ní rẹ̀ fẹ́ ah, kúdà ìlara tọkùnrin ni tọkùnrin tó lórí ndị nípa tọkùnrin tó lórí pé ó kò ṣọ́ra ìdá bá ti mú bẹ́ẹ̀ á fi ẹ̀sìn á fi bá wọn lò àti ẹ̀kọ́ tó pọ̀ àti òye á fi bá wọn lò náà. ẹ̀wà ká àdéhùn má dára ìyá náà ti ẹ̀mí ní ìṣe tí a bá rẹ̀ ní tí ó ń sin lọ́wọ́ àti muslim lọ́jọ́ sunday ló ti lọ sí church àti lọ sí shrine òun náà ṣe múná kékeré rẹ̀ ẹni tó kún lọ́wọ́ tó náwó lówó jẹ ní fásitì náà wà láti kí ni ìyàtọ̀ múná kékeré àwọn méjì ìbéèrè kejì ní pé gbólóhùn kan gbogbo nínú ọmọ yàtọ̀ lọ́wọ́ gbólóhùn àti ó súnmọ́ àwọn ìdàgbàsá yẹn jẹ́ gbogbo àgẹlẹ ní mọ́tò gbólóhùn yẹn mọ́ ó ń pè àwọn ìwádìí fún ẹgbẹ́ mi o kékeré mi ni wọn kódà ó ti ẹ̀rọ gbólóhùn kékeré mi àlọ́ sí ìtọ́ àwọn tí wọ́n ti mọ wá fún ìtọ́ ọlọ́run ní afanájú alìmọ̀jìlímìnà alìmọ̀jìlímìnà máa dàbí ìjẹ́ bàbá fún mi ìjẹ́ àlè pé àwọn tó bá dé ní bíbí àlè kápẹ́ wọn ní ọ̀tá abáde fún afọ ní ọ̀tá kí ló máa bí irú gbólóhùn yẹn kò ní kó sínú ayà rẹ̀ ẹ̀rọ àtúmọ̀lẹ́sẹ̀ náà alhamdulilah wa salatu wa salam ala rasulillah lórí ìbéèrè alákòókò nípa ọ̀rọ̀ nipap nipap nǹkan wọn pè bẹ́ẹ̀ àtà gbogbo ẹni tí tabari yìí ta báwọn tó gbogbo ni o tabari yìí ta ẹ mọ àbí tẹ ẹ dá ẹ kábíjẹ àkọ́kọ́ wá sí nìkan káàkiri tàbí lè sọ fún mi. a jazakum gbogbo bí tó yẹ kí kọ́bí ìjẹ̀jọ́ lè fọ́ ibi kọ́lé jáde ẹ̀yà ìgbà ẹ̀yẹ fọ́ dáǹsọ̀ yìí tàbá ti rí ìwé èkúté láì tábìlì jẹ́ àkọ́ blọ́ọ̀kì náà a mọ̀ á wá ojúṣe káàkiri ojúṣe yẹn ni exit fẹ́ràn ẹ̀rọ tó bá ti rí pé a ti ń gbé a ti ń gbé agbada yẹn lọ tó yẹ má wà yìí jù. kódà èmi níwò wọn ti sọ kọ́bẹ̀ òun mọ̀ fún ní ọ̀nà méjì ó ní entrance ó ní exit àmọ́ entrance yẹn ní ó lanu ní páàpù nìyẹn olójú méjì láti fi tọ́lẹ̀ ẹ̀mọ́kú five bí a four inch ẹ̀hẹ́n alójú méjì ẹ̀hẹ́n ní páàpù láti fi náfàkù ní tọ́lẹ̀ ọmọ lójú méjì náà kéèyàn lójú méjì ọ̀nà méjì ni. ṣùgbọ́n tí méjì kan wà tọ́lá pé tó bá tẹlẹ̀ sí ni ìyẹn ti di kèké yìí tó ẹ pé ojú méjì yẹn yóò ní ṣe pẹ̀lú ọkàn àti ara ojú tí ò dáa tá a fi tako síláàmù tí a fi tako ímẹ́nì ìwà dá ìwà ìwà ìwà burú òun ló wà lọ́kẹ̀ kúkúrú òun ló gbàgbọ́. ẹ ṣíríkù olóògbàjọ lórí ọkàn ṣùgbọ́n níta ìta àwọn mùsùlùmí ṣe náà máa ṣe akínwó agbáwẹ ayan zaka iléyà lè dé kó gbangba jẹ́kó tó lórí lórí lèmi irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí kúrú tá a bá ti ń kọ ọ̀rọ̀ nípa mùnáfíkì náà Al-Qur'ani àwọn ọmọ ọba ń sọ kó ṣe fi kó bá ṣe sùúrù fún just thirty seconds ẹ lè try ẹ tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ máa wù tó bá wù lọ. wọ́n kò bẹ̀rù wọ́n kò pèrè ìtura dábà dábà dábà bí ṣe ti mọ̀ sí ẹni yìí èyí ṣe lè balẹ̀ báyìí wọ́n máa dúró báyìí. thirty seconds èyí ṣe kọ́ ọlọ́run á tún lè yẹ ìròyìn àwọn mọ̀lẹ́bí mọ̀lẹ́bí bẹ̀bí ilẹ̀ ni wọ́n kò síbi tẹ́ẹ̀tì rí wọn mú láàyè láàrú láàyè wà láàyè láàrú láàyè wọn wà ń dígbẹ̀ ìwà náà wọn wà pẹ̀lú àwọn mùsùlùmí pẹ̀lú gbangba tó fi hàn torí gbọ́kàn wọn àtọkàn mùsùlùmí gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ yìí wọn ò sì wà pẹ̀lú àwọn kékeré kékeré tí wọ́n fi ọkàn bá lọ torí pé nígbà wọn bá rí wọn láàrin àwọn mùsùlùmí wọn á ní mùsùlùmí ni wọn sọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ àpá àtọ́ fún wọn ní al-munafiqun an ìfi ọkàn ìgbàgbọ́ ṣe lè fa òun kó dájú pé nǹkan àti sọ́kàn ó jà pa kí n tọ́lọ̀ òṣèré lẹ́nu sọ̀rọ̀ máa sọ̀rọ̀ kódà bàbá fẹnu sọ ọlọ́run ìdá ìyá akẹ́lẹ́ mọ́ máa fi kú ọlọ́run báwọn mọ̀nà ti fi bá dé wọn àwọn bá rẹ̀ kọ́ọ̀lù rẹ̀ kọ́ọ̀lù wọn á kó lé àwọn ní àwọn jẹ́rìí ikú ìṣọ́ náà bá yọ. wọ́n wọ́n ìlú alẹ́ fún ẹ̀kẹ́lẹ́ rọ̀ sóòlù ọlọ́run ló wọn náà wọn bá ń mọ̀ والله يشهد الله لم يجري إن المنافقين لكاذبون شيء في وصفة القرآن نو يدين a هذا في وصفة هذا في وصفة سورة àwọn ọ̀nà ti bẹ́ẹ̀ nìyí àwọn ànábì bọ́ na gbà sọ́nà bọ́ àpàdà tó fi fèrè ni wọ́n. nà irú àpẹẹrẹ irú bẹ́ẹ̀ láwùjọ wa lẹ́sìn tá a bá rí èèyàn lọ́kùnrin lóbìnrin tó pèrè ní mùsùlùmí àjọ tí mo àjọ àmọ́ ọ̀rọ̀ ti tiẹ̀ tó bá fi jímọ̀ sínú jímọ̀ yóò fi sunday lọ church wọ́n sì sọ fún wọn mọ̀ wọ́n ní bó wọ́n ti máa ṣe sí wọn nìyí. mo náà fi kí ni díje mùsùlùmí díje mùsùlùmí tó torí pé òun nìyí ó ti ní ṣe ètè kan dín nìyẹn ó ti pàdé sọ́kàn sí ó ti wà ó ti sọ wá pèpè rí tẹ̀tọ́ lórí ẹni tí mo sùn tó ṣùgbọ́n tá a bá rí ni wọn gẹ́gẹ́ bí àwùjọ tá a wà yìí kátó lè fún wọn ṣe èrè kájẹ́ kó mọ̀ bàbá mo gbọ́ pé bàbá bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni àfọyẹ́ tó rí bẹ́ẹ̀ mùsùlùmí ni ìdí rẹ̀ àbá òun dákẹ́ tiẹ̀ fún òun kọ́kẹ́ tiẹ̀ fún bàbá tó wá ní báyìí ẹ̀ ti kéde rí o sókèlè a ti ṣe ìfọmọ́tò tó jáde lórí torí pé ẹ̀mí ó sì àwọn àwọn máa ń dà pọ̀ wọ́n wà ó lè wà tẹ́tẹ́ ìdílé àwọn fáánà ń dà pọ̀ àmẹ́ríkà máa sọ fún tàṣà láyé tó tún gbẹ́rù gbọ́n rí ìyẹn ń tọ̀ ti kúrò nínú islam. ẹ rí mùnàfíkì ẹ̀rẹ́ kejì tó pé àpẹẹrẹ ọ̀lẹ́ni wọn náà ẹ̀yìn tí wọ́n kó owó lọ́rọ̀ tó bá irú ẹni yẹn nìyí ẹ yóò bọ̀ sábà kó nǹkan sọ́wọ́ lọ́dá báwọn tọ́jú àìdè bẹ́ẹ̀ àtàlójẹ́ alábìsọ̀lọ́ máa sọ ẹni àdínádàbò tọ̀wà ìbàlójẹ́ gẹ́gẹ́ fún rẹ̀ tútù báyìí. kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wo ẹ kó wá màmá yín tọ́jú ẹ̀ ó sì ti mọ̀ bó òun nà tó bá ṣe ìsìn láàlú rẹ̀ lórí ọ̀kẹ́ wípé gbogbo tó bá ti kókó òun lòun ò mọ̀ ná tó sọ bí ẹ̀tọ́ gbọ́dọ̀ ṣe ní èèwọ̀ òun ṣe bí ẹ̀tọ́ ó náà ó ti kékeré tòsí láàrùn kọ́dúbí nìyẹn ó ti fi ọkàn sọ èrò ọlọ́run di ẹ̀tọ́ fún rẹ̀ tó sì mọ̀ tọ́lọ̀ ṣe léwọ̀ ló ti kéde ṣùgbọ́n tó mọ̀ pé ọlọ́run ṣe ti ní ilé wọ̀ àdẹ́gbà bèbè ó bá rẹ̀ nílẹ̀ àbí mùsùlùmí tó lọ jáde ó kó kalẹ̀ báyìí ìdí òsì tàbí lẹ́yìn o ó pa orí ẹ̀lẹ́kùn tó lè ba lè jáyé ó pa orí ẹ̀lẹ́kùn tó lè ba lè rẹ́ẹ̀lì lọ́nà òbò fẹ́lẹ́ irú ẹni yẹn nìyí mùsùlùmí ni mùmìnì ni náfíìsù al-iman àmọ́ ìmánì rẹ̀ dín látara ìwà tó wù tó gbogbo mùsùlùmí tó bá kó dúkìá tó bá wọn mójútó tí ò wá tọ́jú ẹ̀ bóṣe mójútó wá jà bá rẹ̀ mùsùlùmí ni mùmìnì ni àmọ́ ìmánì ẹ̀ dìdò látara tó sùn yẹn annabi sallallahu alaihi wasallam la yasriqu sarqu li yasriq wa huwa mu'min ṣé lè ní máa jalè nígbà tó jalè kórí ayẹyẹ yìí gẹ́gẹ́ bí ìbùkún ní sóbí ẹ̀ sórí ẹni tí wọ́n kó owó sí lọ́wọ́ wọ́n kó nǹkan sí lọ́wọ́ ó sì gbà á pẹ̀lú ọwọ́ àmọ́ náà ó wá lò ó ń tàn mú ó fi jàǹbá ṣùgbọ́n tó bá tó di ẹ̀tọ́ tó ní pé tóun ṣe ó wà lẹ́jà ó wà lọ́rù tó dẹ̀ bẹ́ẹ̀ ṣe ní haram wọn kọ òun gbà bẹ́ẹ̀ ó dàjẹ́ tó sọ owó èlé di halali tó sì mọ̀ mọ́ náà owó èlé ní haram. سنبي سنبي استجنام القلب سنبي هو أحكام هو ينجم من يضاك الشيء استحلاب الحرام سنبي هو تعود كبيري هو أبو جفر التحاوي سيرا تحاوي هذا السنة لا يكفر أحدا من المسلمين بذنب فعله ما لم يستحل هذا السنة في المسلمين كثيرين tó tó mùsùlùmí gbẹ́kẹ̀ ó jẹ́ àbá àmàna wọ́n fún ní sọ́sọ́ kò mójútó ó gbowó èlé ó ṣe ṣìnà ó jalè wọ́n ní bèrè bèrè látara ìdánimẹ̀ látara ẹ̀ṣẹ̀ máa lẹ́nu yẹn tẹ̀sín la lókùnbà tí o bá ti sọ ní kíni aláàlí tó bá ti sọ ní ẹ̀tọ́ tó bá tó bá sọ ní aláàlí ó di kẹ̀kẹ́ ni àmọ́ tí wọ́n lóun sọ ní aláàlí àwọn wà súnmọ́ àwọn àti ìfọ́mọ́tò ìfẹ́kẹ́ àlè lónìí.

ẹlẹ́kẹta àáwò pé ṣé ẹni ẹni tó mọ̀ pé kíní yẹn gẹ́gẹ́ ọlọ́run ṣe ní èèwọ̀ àbí kò dájú ẹ̀ pé èèwọ̀ ni tó bá lóun mọ̀ ẹ̀hẹ́ nínú ẹ̀ nìyí yóò lè wọn láǹfààní àti ṣùgbọ́n tó bá ní à ní ìmọ̀ ní ìmọ̀ àwùjáre ẹgbẹ́ ti gba fún òun bẹ́ẹ̀ ní kékeré táàbù ní kékeré táàbù súnmọ́ àbí kò mọ̀. Èdèdè mẹ́ta ẹlẹ́gẹ̀rin a tún wá òkú òkú iṣẹ́ ní ẹni àbí wọ́n gbé nípa rẹ̀ tí wọ́n pọ̀ sí ẹ̀ láti sọ ló ń sọ pé kí ní ìṣe àláàlẹ́ ni àbí obìnrin fẹ́rẹ̀ sọ á sùn mọ̀ tó ẹgbẹ́ bá pọ̀ sí ẹni jẹ̀mọ́ ó lè dé bèbè rí ìrẹ́ pé tó bá pọ̀ sí ẹni dẹ́gẹ́ jẹ̀mọ́ ọlọ́run yá tù ọkọ̀ tù wá. tẹ́tí òde tẹ́lẹ̀ sọ́nà kó sọ́ni kálukú ọ̀yà àbá wíyà ní ìlú lọ́wọ́ àpẹ ò ẹ mọ̀ fàmí ní ìlú lọ́wọ́ ọ̀yà obìnrin yìí kẹ́kọ́ ní ìlú lọ́wọ́ ẹ̀mí kẹ́lú lọ́wọ́ ẹ̀ẹ́ ọ̀yà àbá ọ̀yà mọ̀ mọ̀ mọ̀ rí àjẹ́bẹ̀ àgbọ̀ pẹ̀ <laughs> ìyẹn lè tún fi ṣàádà ẹ̀fà mi ẹ fọ́ mi lórí kí n máa lọ tó bá tún ìṣẹ̀tàn máa pa olóògbé ọlọ́run yóò wà ìṣẹ̀ náà àwọn ìṣẹ̀ ìdìẹ̀kudìẹ ọlọ́run fi ọ̀nà tó bá kú yẹn nìyí àtàbójútó òfin tó bá kú lórí láìlá ìlú ìtọ̀fin tó bá ti ní a ah, ikú rè <laughs> ikú ìyàwó bẹ́lẹ̀ ọmọ bẹ́lẹ̀ nínú ilé ẹ̀jẹ̀ ni ìwé ìfúyẹ́ bàbá ti eléyìí àti lè tọ́nà tuntun bá wọ́n kó jẹ wá nípa ni. tó bá kúkú mú kó òun rẹ́pù ẹni yẹn ẹni kú yẹn fú yẹ kò sì lẹ́jẹ̀ lọ́rùn kódà kò lẹ́jẹ̀ lọ́rùn kó wọ́n jẹ nípa àmọ́ àwọn ọmọ kó fura o ara rẹ̀ gbọ́dọ̀ lé o tó bá fẹ́ lè lé pẹ́rẹ́ àwọn olè kọ́nà ní kára rẹ̀ lé ti di kí nìyẹn ó ti di partner choice àtúntò pé àdánwò ni kọ́nà wọ́n jẹ àǹfààní rẹ̀. ọmọ náà tì mọ́lẹ̀ bóyá mo báyà rẹ lò pọ̀ wa òun náà wá rí i o lè ní òrìlísì tẹ́tí ìrìlísì yẹn nìyí òun bá ti tẹ́tí kí ni àtúbẹ̀ ìyẹn dẹ̀ nìyí bọ̀lọ́sì ni wọ́n yẹ bọ́ọ̀sì yẹn àgbọ̀dù yẹn wọ́n yẹ bọ́ọ̀sì yẹn ṣe yẹ tó o dá pé àwọn àbáàmì wọn á ní kéèyàn pìfà tó bá ti bá dé kéèsì òdì èèyàn ọmọ èèyàn ó pìfà kò pì gbogbo ní ká sọ yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀nà kò sàmù wọn. so ẹni tá a mọ̀ ànímọ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ gbà ní wọ́n jẹ́ gbà tó bá jẹ́ gbà àní pèlékèké tí wọ́n bá jẹ́ nípa tó gbọ́dọ̀ sí ọ̀nà àti pèlékèké rí tu sílẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun ní àníbóyá pẹ́ẹ́pẹ́ ni ẹni yìí kó má kó sínú mistake ó mọ̀ pé kìíní yóò dáa ó sì mọ̀ pé ẹ kó wò pa àmọ́ ìgbàgbé mu ẹgbẹ́ ìjọba ènìyàn bí n tó fẹ́ sọ kọ́ ló ń sọ tó bíé ọ̀tọ̀ ni tó fẹ́ sọ ọ̀tọ̀ ni tó ń sọ yorùbá ẹni bẹ́ẹ̀ àmì gbé dàjọ́ kó di tètè yìí kó dà àtọ̀ kó lẹ́sẹ̀ anábì sọ̀rọ̀ bá ọ̀sọ̀ lẹ̀ قل لنا حساب الفرع من عبده قل يا الله وبعده sí ẹrú rẹ̀ kan kí ni rẹ̀ dé ẹrú rẹ̀ yìí ó rí ìrìn àjò pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ ó wá gbé jíjẹ gbogbo rẹ̀ pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ ó wá débi kan ló bá ní kóhun sinmi nígbà tó sùn tí ó yí kò ní kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ ẹ mọ̀ sí ìgbà tí ó kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́ kò sí kiri mọ́ kò tó ń jẹ kò tó ń lè yẹ lórí desert time bomb ni desert la bẹ òkè lórí ọ̀dọ̀ ìwà bànújẹ́ ló wá dààmú ló wá ńlá nàkíyà rẹ̀ káàkiri ó wá lẹ̀ ẹ́ ló bá tó sinmi ló ní sùn nígbà tó ti báyìí tó bá sọ ní kẹ́tẹ́kẹ́tẹ́ àpéjì àtòrí ilé ẹ̀ wá dún wà ní ah alhamdulillah anka abudi wà á nà rọ̀bù èmi ní ọlọ́run rẹ̀ ìwọ ìwọ ní ẹrú mi ànájẹ ní afa ah, ìṣe ìjà ìfara ànájẹ ní sọ̀rọ̀ bá sọ́nà pé ah, ó ṣàṣì látara ọ̀pọ̀ ọ̀dùnnú àmọ̀tí ìdùnnú ní ìpinnu rẹ̀ bá dùn yẹn máa ó máa ń bẹ̀rẹ̀ yẹn àbí ṣùgbọ́n ìlànà ìdí yóò mọ̀ ọdún lóṣù mọ̀ tuntun ẹ̀ tuntun yìí ha ìdùnnú ìdùnnú ni gbogbo wa gbàlẹ̀ yìí níbi o kàn gbọ́ o kàn gbọ́ aláàtì ni pátápátá ẹ wà bẹ́ẹ̀ ọdẹ mílíọ̀n ha wọ́n plọ̀t ilẹ̀ tí wọ́n nìkan kódà pàtó ìlú sọ fún wa gan wọ́n sùkú sọ fún wa ni. Ah, kí wọ́n onímọ̀ wú o wọ́n fún ní mọ̀tà lóde mọ̀tò rẹ̀ tàbí wọ́n lọ lóde ẹ̀ tukù lóde oṣù kankan orí bẹ́ẹ̀ ni orí oṣù mọ̀tò ní mọ̀tò lọ́dẹ̀ ìdájú báwọn wọ́pọ̀ kẹ́lẹ̀ kan wá ní ah, ẹ̀rí ó sì sunkún òṣùgbọ́ ó adùn adùn yẹn ti dé gáyà. irú bẹ́ẹ̀ ló ṣe arákùnrin yẹn nìyí tó sọ rẹ̀ lọ́nà tó sọ náà dẹrú tó gbà kan yẹn a máa wáyé nígbà tí sẹ́ka sọ̀rọ̀ oṣù bá lọ sọ́ra mọ́tò mọ́tò àwọn ní kíní tiẹ̀ náà yẹn ọmọ ìyá kan wá dé bẹ́ẹ̀ ní wọ́n gan ọmọ àdúrà ẹ̀wọ̀n ah! tó yẹ ah kọ́lọ̀ tó o kọ́lọ̀ tó nígbà tí yẹn bá rìn lọ́dún tó jù a máa wáyé so àwọn ilé ìlànà àpapọ̀ pè ní ṣòro tó tẹ̀síìrì wà mọ̀ wá àṣọ tẹ̀síìrì àwọn kan tó mú wa láti sún sẹ́yìn láti nílé ìpìyàn kékeré àbáwọn kan tó mú wa láti sún sẹ́yìn láti ìpìyàn kékeré jẹ̀mọ́ ìlànà àwọn alùsùn náà nìyẹn yẹn làwọn àpapọ̀ pè ní ẹ̀tọ́ kásáré máa gbòǹgbẹ èèyàn gbígbí àtèèyàn ní kékeré àwọn kàwárí tó lò wọ́n lè wo tó bá ti dípò yẹn kó sí ẹ̀jẹ̀ ńlá kan wọ́n kò ní nǹkan kó tó dú kó wá tó tó náà wọ́n dà wọ́n kàwárí kó ti di kéde kéde rí àwọn kìyà pẹ̀lú tó di yé àmọ́ mùsùlùmí láyé gbàgbọ́ yé mùsùlùmí láyé àmọ́ kékeré kí ni àlùkìyà mọ̀ tọ̀ wọ́n ọ̀dọ̀ tí wọ́n ní ìjìyà ẹ̀yìn yẹn ó gbọ́dọ̀ kú lọ́sùn máa ń lépa nítorí àwọn boko haram nìyẹn àwọn arìnrìn ni wọn tó bá bẹ̀rẹ̀ nígbà tó ń pa ara nàìjíríà wọn ti ń pa àwọn nàìjíríà wọn ń music yẹ́ẹ̀kì yẹ́ẹ̀ gbọ́ music haram wọ́n pọ̀ sí ẹgbẹ́ gbọ́ gbọ́ music wá ní kékeré síbẹ̀ sókè ìṣèlálù ìṣèlálù kọ́ndí tó àlálà rẹ̀ tó lẹ́gẹ́lẹ́ ìṣìlẹ̀ yẹn pé àlàálù ni ọlọ́mọkọ́lọ́ ń ṣe ilé òun dẹ̀ ṣe ní ẹ̀tọ́ tó pọ̀ bẹ́ẹ̀ àwọn òwò wò yẹn lọ́dọ̀ tó mọ̀ kò sí kọ́ndíṣọ̀ kò ní kọ́ nọ́ọ̀bù lànà àwárí ìdílé ó lànà jàkàtà rẹ pé ìyẹn ti lànà àlùsùn náà ti wọ̀n jàmà rẹ kò ti dáhùn méjèèjì àmì. ìbéèrè láti ọ̀dọ̀ àwọn èèyàn wọn ní ìtura wọn wọ́n ní kí ọkùnrin kó ní ìkápá kó ní owó tó yẹ kó lọ sí orí ọmọ ẹ̀ kó wà ní ọwọ́ ọmọ lórí ṣeré kan àlùkèké lẹ́lẹ́ tó ṣe ojúṣe ṣọ́ọ̀ṣì àwọn èèyàn lórí ẹ̀. Ìyẹn tó ti jọ bẹ́ẹ̀ ọkọ̀ àbí. Ìyẹn ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ti jọ bẹ́ẹ̀. Mo náà rí arábìnrin tí ó ní tí òun àti ọkọ̀ òun fẹ́ra àwọn ti ní àdéhùn pé tí wọ́n fẹ́ àwọn oṣù àwọn oṣù tó ló máa pọ̀. Mọ̀lẹ́ta náà fẹ́ra tán ó lè ti ń dandan àbí àwọn òní mu yàrá àbí láti má yàrá àbí wọ́n ní ọ̀nà àwọn òní àpọ̀ ìlú dandan lórí ẹgbẹ́ àgbáyé nílẹ̀ lórí lọ́wọ́ ní نعم الحمد لله والصلاة والسلام على رسول الله lórí ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa baálé ilé bàbá ọlọ́mọ tí ò sanwó fún ọmọ yìí eléyìí ṣe kan fi àtàwọn báyọ̀ bọ́ ọlọ́run ní wàhálà ìmọ̀ olórí ọlọ́run ní ẹ̀yin baálé ilé tí wọ́n bí ọmọ fún tíyàwó yín bí ọmọ fún yín rísíkò òun na ẹ pèsè àrísìkì fún wọn wàkìtì wà ní òun na ẹ pèsè tí wọ́n á wọ̀ bí máa ro agbára yín bá ti dé. bẹ́ẹ̀ bá ti pèsè fún yàrá ẹ̀ máa pèsè ojúṣe bàbá ni kó náwó lọ́mọ lórí njó jẹ tó mu tó wọ̀ tó gbé ètò ẹ̀kọ́ ọrùn bá lé ilé ló wà sọ̀rọ̀ba níbi ló wà bí èèyàn bá ṣe eléyìí ó náà ní jàǹbá ẹ̀ṣẹ̀ ńlá sì ní lọ́dọ̀ ọ̀rọ̀ àmọ́ ìbéèrè yìí ọ̀dọ̀ obìnrin ló ti wá ó gbà láàká yìí tóbìnrin ọkùnrin tó níyàwó méjì ọkọ ló máa determine bó ti fẹ́ sustain àwọn ọmọ ẹ̀ kì í ṣe àwọn ìyàwó tóbi yìí ọmọ ló máa ti dálé oṣù mẹ́sàn sí ní àwọn ọmọ ẹ̀. kọ́kọ́ ti ṣe déédéé láàrin àwọn ìyàwó ìtọ́nà ńlá àbọ̀bọ̀ lọ́rùn nìyẹn. ẹgbẹ́ nílẹ̀ yorùbá ìyá máa ń jà fọmọ ni ìdí ìyá bá fẹ́ fọmọ òun ní ìbẹ̀sí bàbá náà bóun fẹ́ fọmọ ló kò rí báyẹn nínú Islam. bàbá ló mọ bákò rẹ̀ bó ṣe rí kọ̀ǹdíṣàn wo ló wà nígbà tó ọmọ nígbà tó ọmọ eré tó wáyé bàbá ló bàbá mi ló ní ẹ̀tọ́ láti fún wọn sílé ìwé àti ilé so òbí ò ní máa wá péré lẹ́yìn lóòó nígbà tó kọ́kọ́ tó bímọ láti kọ́kọ́ tó bímọ ìyàwó rẹ̀ ìkejì ni tó wọ́n ètò máa nìyí ọmọ ẹ lọ sí ilé kan yìí tó olówó ibẹ̀ ló lọ èmi náà wá fún wọn nísìnyí àwọn nípa wọn kó lọ sí ẹgbẹ́ èsù èdè gbèdò lọsí ẹ ilé ìwé ìjọba ẹ kedere ẹnu òbí ẹnu òbí ní ògbà nǹkan ìyàwó ilé inú ìwọ̀n tẹ́ẹ̀kì náà nínú nínú sẹ̀ríà tó gba tó bá dà pọ̀ ẹ̀tọ́ ìṣedéédé láàrin àwọn ọmọ ọmọ olóṣèlú láàrin àwọn ìyá táwọn ìyá dádúró àwọn dádúró lọ́gbẹ̀ẹ́ sókè lánàá ẹ̀kọ́ ìsìlámù nìyẹn ó túmọ̀ sí pé ìwọ òbí wọ ọ̀mọ́ béèrè ẹ̀tọ́ ti ti yẹ ìyẹn tí ó bá ń bẹ níkàápá bàbá ọlọ́mọ tó mọ̀ kó wo béèrè ọmọ lóbìnrin ó wà ní mọ wájà bọ̀ láàrin àwọn tó mélé yìí má jà fún rárá ọmọ títí ẹ ẹjọ lọmọ ni tó tó bá wà lágbára rẹ òun náà ló béèrè wọn ó lè fẹlẹ ìdílé ó lè fẹlẹ ìdílé ó lè fẹlẹ ìdílé kéré ó lè fẹlẹ ìdílé kéré ó lè ra bàtà gbógunmẹ́lẹ̀ lè ra bàtà bí ògùnmẹ́lẹ̀ ojúṣe bàbá ló gbọ́dọ̀ náwó lórí àwọn ọmọ ọgbọ́dọ̀ bá ti wà. tòbí tó kọ́ wọn á ní kí wọn ìyá tó wọn á fi tán wo gan. tóbilẹ̀ ìbéèrè yẹn lè mọ kọ̀ǹtéènì àdíṣàn yìí ṣùgbọ́n àdíṣàn yìí nìyí kò sáko béèrè yẹn. gẹ́gẹ́ bí àwọn tata rẹ̀ rí àti olóṣèlú tó fi ilé ọkọ lẹ̀ ọkọ̀ òfaralé ṣùgbọ́n lọ́nà tó fi ẹ̀

ó gbọ́dọ̀ wà náà ní sinmi ọ̀nì ìlú adéwọ̀ wà lè ní sàkíkọ̀ ẹ̀dàkùn kí ló kan ìyàwó eré pẹ̀lú àbíkọ̀ fact kí ló kan obìnrin ilé pẹ̀lú àbíkọ̀ nínú gbogbo dọ́là ní kíyàn ṣe fún ìyàwó kò sọ̀rọ̀ àbíkọ̀ bẹ̀ balẹ̀ ilé onílà àbíkọ̀ èyí tó jẹ́ ẹ̀tọ́ balẹ̀ ilé náà nìyí nígbà tó bẹ̀ ìbáwọn mẹ̀lẹ́bí yóò tóbi wàlé mọ́tò nìka alójú wàlé mọ́tò nìka ọkọ̀

kì í ṣe tí wọ́n torí ẹ̀ tó kúrò lé ọkọ lẹ́yìn bá yí ọ kí lẹ́yìn tí ó torí ẹ̀ tí wà torí ẹ̀ bá ọkọ jà lẹ́yìn bá yí ọ tètè àìbájò bá òun ló fi súnà nàbì ó lágbára ní o bá gbọ́ mi bẹ́ẹ̀ náà ni ìtọ́ ọmọ sókè ìtọ́ ọmọ òun náà ká náwó bí ìgbà bá ti béèrè fún lọ́dọ̀ bàbá lóbi náà ó kì í wá ná lórí ilé nígbà sílẹ̀ dẹ̀ ìgbà tó ọmọ tí ó fi dé ilẹ̀ òdẹ̀ dáadáa kò wá ná púpọ̀ kó bá tọ́jú náà tó kò sí tó jọ. inú sùkúù tó gbọ́dọ̀ lọ nìyẹn sùkúù tó gbọ́dọ̀ lọ nìyẹn ṣèbí àwọn ẹgbẹ́ tó ń jẹun kí n sọ sùkúù tó lọ nìyẹn ilé ní òkùnkùn tó jọ kó wá yarí pé kò sí tó ha n'ụnụ nínú ndị ni tó lọ torí ya kò náwó adịghị nù kò sí tó kálọ orí ìṣẹ̀lẹ̀ akọ báwọn adájọ́ ìbá mọ ọdún sí kí ló kàn dé pẹ̀lú ìlú bàbá yìí kí ló kàn dé. ìwọ ló béèrè ètò ti tiẹ̀ ìkápá tí bàbá bá ní ní ọ̀nà lórí ìyàwó àtọkọ wọn ti ṣàdéhùn pé tó wọn gbà níyàwó kejì wọn àlejò papọ̀ ó padà wá níyàwó kejì wọn wá kó wọn papọ̀ tó kò sí ìjàmbá tó yẹ kó nípa ọ̀rọ̀ ìjàmbá ni ó ti jàmbá wọn ní ná polówó wọn ní ná búrẹ́dì ó ti jàmbá nígbà bá ti báyà sí àdéhùn pé àhà nǹkan báyìí máa ṣe fún ọ tó fi yé kájọpẹ́nu kò lé lórí àbálàbábọ̀ níta wá láti ń lè àwa ṣe àti jàmbá àdé ọlọ́run ti ní wà á wù ilẹ̀ ọ̀pọ̀ ọlọ́run ní ẹgbẹ́ àdé rùkú lọ́tìnàtìrì àwọn mùsùlùmí wọn máa ń mú ìjẹ́jẹ́ wọn wọn máa ń mú iṣẹ́ torí ọ̀pá ìyọ̀dá lókè yá lọ. àmọ́ ìwọ́n bá lè lé ká má máa báwọn ìyàwó wa gbé àdéhùn kọ̀lọ̀rọ̀ sí i àdéhùn tẹ́sán làbò wá lọ́rùn ká má bàa bá wọn gbé ká má bàa bá wọn dé mọ́jẹ̀ ẹ̀mú tẹ́sán làbò wá lọ́rùn tó tá a bá ti bá wọn dé mọ́jẹ̀ ẹ̀mú lè ó ti dẹ̀ wọn nìyẹn. a ti mèlé ẹ̀tọ́ yìí a mèlé a mọ̀lá a mèlé a mọ̀lá ok ǹjọ́ tó ọkùnrin gan fún pé kó báyàwó ẹ̀gbẹ́ mọ́jẹ̀ ẹ̀mú yẹn ó sì láì torí kò sí ìṣiṣẹ́ ìyá tí o ti kàbá yìí kókó ni pé wọ́n ti fara ní ìyàwó wọ́n fara ní wọn. èyí tó ti dáa jù tí ó mú rọrùn wá fún ọkọ àtìyàwó méjì mẹ́ta mẹ́rin àti àwọn ọmọ òun ni kí wọ́n ti papọ̀ èyí tó mú rọrùn wá nìyí ó lè kúná kí wọ́n yọ onípínlẹ̀ olómọ̀ràn wá yóò mú ìrẹ́pọ̀ wá láàrin àwọn ìyàwó. abú ìrẹ́pọ̀ wá láàrin àwọn ọmọ ẹ́ ọkàn bá lè léegun gbalẹ̀ ọ̀nà àfijọ́ owó ó máa dínkù tí bá ń rí ìyẹn lè má lè jowú lórí ẹ̀ ti rí gbogbo gbà nígbà tó gbé gàrí wálé ó ti gbogbo yín lóṣù àti kúlíkúlí ó ti gbogbo yín lóṣù mu kíkè wàhálà sí tòlótòló lẹ́rìn yìí ẹ̀jọ̀ jẹ́ náà ni tó àti jọ owó nìyí yóò lè tó ti yé sàhán yóò lè tí ó bá ti àṣọ fún ọ lẹ́rìn yìí ojúbọ iná ló ń ṣe ṣùgbọ́n ìkan wà ní east ìkan wà ní west ìkan wà ní north ìkan wà ní south tó bá dé tó bá sọ gàdí àti kúlíkúlí kalẹ̀ sílẹ̀ wọn sọ fún wa sani sọ fún yín kánò sanwó fún àgbo omi jẹ́ mi tó wà lélẹ́yìn ah, kí lálẹ́ ìbáwo mo ń yọ ní ibi apíṣẹ́ẹ̀dì kúrúkúrú àti gàrí kò ní gbà fún ọ obìnrin ìgbà tó bí abẹ́ ìjọba wà sí obìnrin tó ti gbọdọ̀ bínú ah, kò ní gbà fún ọ lọ́dà tó ń gbúlí èmi. ṣé lẹ́sẹ̀ gbọ́dọ̀ bí ìtì nìyẹn ṣé lẹ́sẹ̀ gbọ́dọ̀ káàtì jẹ nìyẹn ẹ ń tí ó mọ̀ lónà wá tó ní pípọ̀ rí kò mọ̀ bóyá wọ́n ti á dàrí àti kúlíkúlí sí three cardinal points wọ́n ní tí gbogbo gbà náà ní tẹ̀mú ní tẹ̀mú tẹ̀mú adẹ̀dọ́ fún yín afẹ́jẹ báńdò ọ̀la ọ̀la ẹ́ ṣe sùúrù kí mánéjì lè kí mánéjì mánéjì ẹ̀ náà nìyẹn gẹ́gẹ́ bí yóò mọ gbogbo rọ̀ ó fi lẹ́gẹ́ sí ìkóṣù torí pé gbogbo rí kò mọ tó lọ tó ètò ara àtọ́ bá rọ̀ ọkọ̀ wálé àbí òṣèlú àtọ́ wálé nígbà ẹyin ìjẹ́ ìlú wákẹ́ ìlànà wálé fáwọn ọmọ ni ẹ wọ́n lè fi bàbá olú àbútarama a nà ọ́ ọmọ yìí ni wọ́n nà ọ́ akúmọ̀tẹ́ ìṣe níbi nípò bí amọ̀tẹ́ ìṣe bóyá bẹ́ẹ̀ ni ìlànà kan wálé àmọ́ ó lò ní pé ṣe kí ni gbogbo ìlú tó kù ní bá ń jù sí. tó tó àtìgálà ọkùnrin tó mẹ́kọ̀ ọkùnrin dizzy ó pọ̀ ju ẹjọ́ tíyàwó rẹ̀ lọ. àìgbọ́n mi ní rojọ́ ọkùnrin ò ní táyì bẹ́ẹ̀ ni àmọ́ làákàyè á sì bá wọn lọ. nítorí sọ wọn ráì kò rí bẹ́ẹ̀ àmọ́ ìkúsẹ̀rí tí mo gbé wájú ẹ̀ náà mo gbé lọ náà ní ìfìyà jẹ́ ní ìfìyà jẹ́ ìgbà tí mo gbé rẹ̀ tó wá sí mo gbé lọ síbẹ̀ yẹn náà. pàtó tó ti wáyé sẹ́gbẹ́ ọkùnrin ó rojọ́ nígbà tó ti tán papọ̀ ó lóun rojọ́ sẹ́rí tó bóyá gbé káfíń pírẹ́tì wọn má bàa jà ìyẹn nìyí ọ̀rọ̀ ni káfíń pírẹ́tì má bàa jà kò gbogbo òfin òfin òfin kódà kú ní ara wọn ìjà oníṣẹ́ ìdàdì ni ó burú ju ìjà físíkà lọ tó bá fẹ́ẹ́ lẹ́lẹ́ tó tó skrẹ́ṣọ́ọ̀tì tó fi sí wọ́n dáhùn fẹ́tọ̀ tó fi kò wíwọ́ ẹ́ ogun lọ́jọ́ bí ẹ́ kò lè sọ́dọ̀ ìgbà ẹ̀wọ̀n ní ẹ̀rí o àbẹ́rí o kó tó ti bẹ̀rẹ̀ o èmi ló bá rí o ìwọ bá rí o wọ́n kàn gbọ́ ní ẹni o wọ́n làbí dé mi tó kọ́kọ́ ẹ̀rọ náà ní pé ntọ́kùnrin yẹn ṣe jàmbá ni àmọ́ tọ́kùnrin bá ní rísìn tó jẹ́ níwò àrùn obìnrin yẹn nìyí kó sitana zulu kó ìkànsílẹ̀ ìtọ̀rọ̀ pẹ̀ kó wá lẹ́rìn níbi ẹ̀tọ́ rẹ̀ tòtí ọkọ̀ ìdíje ìdíje rẹ̀ àmójàmbá tòtí bẹ́ẹ̀ sì ni ìtọ́kùnrin tó lè dé ojúṣe rẹ̀ tán lórí ìyàwó bí ìyàwó náà ti lè dé ẹ̀tọ́ sí ẹ̀fún ọkọ náà àmọ́ títà náà zulu tóbi àmọ́ gbàgbà mọ́ra àmọ́ nàmójúgbò fún àwọn ìyàwó aláàfin mọ́bìnú aláàfin ọ̀yọ́ tó kú àjọ nínú ìgbà rẹ̀. ìfọ́nà àwọn ìyàwó aláàfin ọ̀yọ́ tó kú òun ló tọ́jú láàfin ọba ó lo fifty four years láàfin ọba wọ́n á bèèrè lọ́wọ́ ẹ̀ àwọn èèyàn ìjẹ lẹ́sìn o ṣùgbọ́n ẹ ìyẹn máa ń rẹ́pẹ̀ẹ́ bì mú lára àjì nígbà míì ìdílé òsì lè rẹ́kọ̀dì àlùfẹ́kì mọ̀ tó bọ́ọ̀ láti ìfọ̀pẹ́ òye ìdílé òsì bá ti di ló ti dè mú tó bá ti wúlò wọn àní ló dé rẹ́gbẹ́ ìnìkan lọ́pọ̀ yóò pọ̀ lẹ́pẹ́ kí n sọ̀kọ̀ tuntun ó ní ilé òbí kọ́kọ́ wúlò tó fi pẹ́ ní ọkọ̀ òmìnirẹ́ sùúrù pọ̀pọ̀ ṣẹ̀dọ̀ pé ìsìlámù gbà wá níyànjú ká ṣe sùúrù lé ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì ìmójúkúrò ìmójúkúrò títí gbogbo nǹkan abárí náà láà máa béèrè títí ẹ̀sìn gbogbo nǹkan abá béèrè náà ní sábà rí dé títí gbogbo tó bá fún wa létí ẹ̀ òun náà ní kálá nímọ̀nà lórí ẹ̀ akọ́kọ́ àtìyàwó àtìbá mójúkúrò tó bá ní gbogbo tó bá lọ́rọ̀ ẹ̀rọ ẹ̀ ló mọ̀ béèrè béèrè òun ní ṣiṣẹ́. o ní ronú kò ní tẹ̀síwájú. kílẹ̀ ìkó tó bá lára ọ̀gbọ́n náà ló mọ̀ béèrè á nà ya kúrò ẹlẹ́kẹta ìyá yìí ní òun máa fi ẹ̀tọ́ òun lẹ̀ ọkọ̀ òun gbà. ẹ̀wọ̀n obìnrin tí ò jẹ́ fún mọ̀ ọ́ gbọ́ wà náà àná ṣùgbọ́n àwọn yìí lára ẹ̀kọ́ tó fáwọn obìnrin lé ẹ̀tọ́ rẹ lọ́dọ̀ ọkọ o lè fún ìyálé wọ́n tó jẹ́ ìyálé ẹ̀tọ́ ọkọ lè fún ìyàwó torí kí lè ọkọ àwọn ìyàwó àdájọ́ sọ̀rọ̀ ọlọ́sọ̀rọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé anábì ò sọ fáwọn dandan kó fún wọn jókòó àmọ́ anábì nífẹ̀ẹ́ ìyàwó ju ohun wọn lọ ẹ̀ka náà ah, ní wàá sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ní náìkì ah, mo ti yọ̀ǹda ẹ̀dá kò tó wá gbé wọn àbí ògbé wọn wọ́n máa ń sọ nípa àwọn ọmọ àbúrò mọ́mì nínà àwọn ìyá àwọn mọ̀mìnú nígbà dáàbì ká mọ̀ èdè wọn bẹ̀m̀bẹ̀. tuntun lára ẹ̀rọ sùúrù nìyẹn tóbi yẹn wọ́n mọ̀ tọ́pọ̀ ètò ẹlẹ́tọ̀ ẹ̀ kó lè gbójú kúrò. eléyìí wàá túmọ̀ nípa kọ́kọ́ ẹ̀hẹ́ kọ́kọ́ wá máa ju ìyàwó lẹ́tọ̀ lò lò kọ́kọ́ kò gbọdọ̀ bẹ́ẹ̀ mo kú wọlé orúkọ àbí jọ ṣé o lè jẹ́ kí n má sọ̀rọ̀ lẹ́yìn ìdìbò tuntun ní àìsọ bẹ́ẹ̀ àìsọ bẹ́ẹ̀ kí ló dé tó fi wà pàtíkùlà lóru owó ti dèbí ibẹ̀ ló sùn lánàá bẹ́ẹ̀ tó tún wá lè dèbí tó bá yànjẹ ẹ̀kún rẹ̀ ó lè wá kó wá jábùlẹ̀ ẹ̀kún lóru bí ìfẹ́ mọ́ ìfẹ́ mọ́ mọ́bọ̀mọ́bọ̀mọ́bọ̀ torí kò sí eyín wá ó lè máa ra sí mọ́ tó wáyé béèrè pé dàpọ̀ fi òru rẹ̀ lẹ̀ sí lọ lọ́dọ̀ hmm. ṣùgbọ́n tó bá kú wálé lè ní ẹ má wọrí ẹ lọ bá ìkejì mi ẹ lọ lo náìtì mi ẹ tó bá sílẹ̀ wọn láyé tó dà ẹ tó fi àmọ́ ọkùnrin ò obìnrin pépépé ọlọ́ni wà látùgbọ́ rúnẹ̀ wà látùgbọ́ rúnẹ̀ ẹ yìí ti bẹ́ẹ̀ wọlé yìí ọlọ́ni ẹ má tètè wọn ẹ má fara má ó padà fún ẹ ó kórú ó kórú. ẹ wá aago kan aago méjì aago mẹ́ta ojúkúlẹ̀ mọ̀ lẹ́yìn ọdún wa di aago márùn-ún ààbọ̀ wa ní tó kankan kí mo fẹ́ sùn ló fẹ́ sùn ní ojúkúlẹ̀ mọ̀ gbẹ̀ngbẹ̀ má padà ìgbéyàwó ìyẹn kan ó kàn wá sí ìgbà yìí tó a máa pa wọn ìṣẹ̀lẹ̀ yìí ó lọ́ra jù kó máa fi ká fi ní ìṣàlá. ẹ̀mí ṣé wọ́n gbàgbé sọ lẹ́nu ẹ̀ pé àwọn ọmọ ìran ọ̀rẹ́ wọn wọn lọ ìyàwó wọn lọ́wọ́ pé ṣé kọ́mẹ́tà ti sọ pé ẹ̀ ṣé kí wọ́n ṣe ọmọ ilé máa àti ìyàwó rẹ̀ lóde yóò ṣàtúnyà ó ṣe ìkòwò ẹlẹ́yìn tó jọ bẹ́ẹ̀ arábìnrin yẹn ní òun àti ọmọ rẹ àwọn ti fẹ́ra wọn wọ́n lè díẹ̀ ṣùgbọ́n ọmọ àwọn ọ̀sẹ̀ tó wò sí káwọn fi ààlà sí ọmọ kẹfì látara ilé ìbáwọn ilé ọmọ àwọn ọmọláńtì ọmọ ọmọláńtì mọ́ lórí àwọn akúndé fún wọn wọ́n mọ̀ sáké òkúta ní ìṣòro àwọn ọmọ ilé yìí ọlọ́run wá ti dáadáa sáké ti wá wá lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ka apá àtúntò ọ̀gbẹ́sá pé ọ̀wọ́ àwọn àti ìjì kí àwọn olówó tó wáyé. Náà alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Kí n gbé lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn. Gbogbo àwọn tábàjẹ́ bá lélẹ̀, ọmọdé ká fara ní àwọn ìyàwó wa o àwọn ìwọ̀ kan bẹ tó wà mùsítáraka bẹ́yìn náà àzọ́wọ́ ìwọ̀sọ̀wọ́jà bí wọ́n ti lẹ́tọ̀ọ́ láti lè béèrè fún ìyàwó náà lẹ́tọ̀ọ́ láti lè béèrè fún sọ́tìyé ẹjọ́ ní ilé lára ẹni hákú tẹ̀sán kíyàn kó ṣe rí kó ṣe rí wò gbogbo gbàgbọ́ ni wọ́n kó mọ kọ̀m̀pilẹ̀ pé wọ́n yóò mi àpò òjẹ́ ìdúró rí ó yẹ ó tiẹ̀ yẹ kó mọ ṣiṣẹ́ fún mi òun náà sọ̀rọ̀ sáàlì ilé mi lẹ́yìn tẹ́fà lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ wọ kóòtù àti jákẹ́ẹ̀tì nìkan tẹ́fà ti wọlé báyìí bẹ́ẹ̀ wọ pátá ayé tó ti ya jàlàdí ayé tó ti gbó ẹ bẹ́ẹ̀ lọ mọ́síláṣí náà nìyí gbogbo ògbó tàbí mọ́ra wọn wọn náà lọ́gbà sílẹ̀ tán torí pé ìwọ tẹ̀ náà so ẹjọ ti tàgbájú náà nígbà ní ara yìí àti ẹjọ ẹjọ ṣe é wò kéwòn ẹjọ ṣe é wò ni. kìdí pé wọ́n nìkan ló mọ kọ̀m̀pléǹ pé ìyàwó rẹ̀ ṣe ń náà lè kọ̀m̀pléǹ pé wọ́n náà gbọ́ òògùn rí. bẹ́ẹ̀ náà ni àtàmọ́tàn sexual enjoyment bí wọ́n ṣe béèrè fún un ló béèrè fún un. ó jẹ́ ìkàtí ọwọ́ ọkùnrin ló wà lóde ma ọwọ́ ọkùnrin ló wà mọ́kànlá kí ìyàwó bímọ àá bíbí tí bá fẹ́ kò ní pẹ̀lú yọ̀ǹda wọ́n jọ yóò sọ fún ha ní ìjọba dúró. náà lábẹ́ bẹ́ẹ̀ kò tọ́ fọkùnrin bá lé ilé kó mọ ìyàwó rẹ̀ lóhùn bẹ́ẹ̀ kò tọ́ àfi tí àwọn ẹ̀ bá ń béèrè nígbà tí ẹ̀ kó béèrè ó ń ṣe àìsàn lọ́wọ́ ó ṣe ní páàkì lọ́wọ́ bí àwọn ìmáàmù mọ́tíláṣí àbí olú ọmọtíláṣí kó tiẹ̀ jẹ́ mọ́ọ̀mù náà. ìbẹ̀lẹ̀ tó wá bọ̀ ẹlẹ́dẹ̀ yìí kàn ẹni dé wọn ni òun níjẹ òun níjẹ òun lè níjẹ ìgbà yìí ẹ̀ àbí ó béèrè rẹ̀ nígbà tó rẹ̀ wọ́ òun á jẹ á jẹ apá rẹ̀ ó wá sí à nọ́ọ̀tì òsì yìí náà ẹja fi bí ẹ ju tó bá ti wà nínú àwọn situation. tó bá rọ bí lọ́wọ́. nà. tó bèrè rọ bí lọ́wọ́. à tó bá rọ bí lọ́wọ́ kòkò gbọ́dọ̀ béèrè tó láti ònira ni. àtọ́bí bá wà láti ònira ẹ béèrè. ìnàkọ́ ìgbésẹ̀ sọ̀rọ̀ kan náà nínú gbádùn ní àt kó má wà láyé yẹn wá fún wa. a gbọ́dọ̀ fara ni wọ́n àwọn ò gbọ́dọ̀ fara ni wá. nà èyí ń lọ bá. kí wọ́n ti gbogbo gbàdọ́ kó bá ní ní bùkátà síyàwó àbíyàwó ní sí ọkọ náà lé ọmọ gbọ́dọ̀ mọ ẹni mọ jẹ èròjà ọmọ náà wọn ṣáà gbádùn ara wọn tó ń sáyà bí dáàbò bò kó ní mọ wáyé ìyẹn lè ṣe ẹ Islam ò sí léwọ ànábì fún àwọn sàbẹ kan ní mọ̀ràn wìdúrọ́wà kó ìtọ́ tuntun arọ́pọ̀ wọ́n lè ṣe alhazlu wọ́n lè ṣe modern day condom yẹ ẹ bá ní pálí kan lé kì í ṣe haramu. not every time tọkọ bá súnmọ́ ìyàwó náà ni tọmọ ẹbí mọ̀ sí ẹgbẹ́ yẹn ni kó nira bára wa àbí àbọ̀ nira yìí pé ok yà every every seven seven months súnmọ́ ra ah arákùnrin lè dá lè dá tó wọ́n kọ́ fẹ́ àmọ́rẹ́dọ̀ ni bí àwọn ara wọn tó tọ́ orí méjì yìí dùn. ẹlẹ́ẹ̀kẹta òní wípé kápá làǹtọ́mọ bíbí family photo islam ṣe lé wọ̀ mí ní bíbí méjì lọ mí ní bíbí mẹ́ta lọ mí ní bíbí mẹ́rin lọ islam ṣe lé so family planning islam fọwọ́ sí a lè fi gáàpù lẹ̀ láàrin àwọn ọmọ wa two two years three three years kódà kó bá fi ten ten years sílẹ̀ láàrin àwọn ọmọ ẹ láàrin forty years ẹbí wọn mélòó ọmọ mẹ́rin sábúrú mẹ́ tó di yé àmọ́ ká wá ní family kọ̀tọ̀ ká lọ búlọ́ọ̀kù ilé ọmọ àbí ká ba ilé ọmọ jẹ́ a kò bójú mu àbí kọ́kùnrin gangan fúnra ara rẹ̀ nìyí tó lọ yọ ohun tí máa fi ń ṣètò ọmọ bíbí torí pé kò bẹ́ẹ̀ sí mọ́mọ́ eléyìí náà nìyí kò bójú mu ó takò súnmọ́ náà sọ̀rọ̀ máa fún wa ní ìṣẹ̀lẹ̀ à ń kò yẹn gangan ní kókó fún ìbéèrè tó wáyé yẹn tó dájú pé. Ah, ọkùnrin lẹ́tọ̀ọ́ kó tó kíyàwó lọ sí family court of ògbójúmọ́ ṣùgbọ́n family plan ẹ̀ lẹ́wọ̀n ok ó lóun fẹ́ bí mọ́mọ́ èmi nídìí ọmọ ẹ̀jọ̀ ń gbé yẹ̀wò náà ó ti ọdún bàjẹ́ nípò òbẹ́ bí mọ́mọ́ nìyí ìbẹ́ bí mọ́mọ́ òtún mọ̀ sí pé kó mi tó every time tí yẹn máa náà ní ìyẹn máa wọn wá ní tuntun bá ní arábìnrin yẹn lára arábìnrin wọ́n ti kó béèrè gbólóhùn abalagbájá ní ìṣèmọ́ rẹ̀ lébi nìkan máa torí tó bá wù béèrè kó lè ṣìnà ṣìnà fẹ́. tó lọ ó lè ẹ kó láyé mẹ́ tó bá tó tó lè ṣe kàkà kí òun ẹ òun máa lábẹ́ ní kápá kó lóun ní gírànzì kú wọn lọ sẹ̀rí akọ ó súnmọ́ yín ní ìgbà yìí ó jìnà sáwà àbí ó súnmọ́ yín ó súnmọ́ yín jìnà sáwà tó ọ̀nà wà lẹ́kí àbí ọ̀dọ̀ náà pọ̀ tó kó lọ kó lọ kó lọ complain tó ọkọ mi o kò kí n bá mi ṣeré ah kí ni àwọn ẹni kí ni àdúgbò ló bẹ̀rẹ̀ àrò bíi kí ni bẹ̀rẹ̀ ló máa rẹ̀ tó ti bẹ̀rẹ̀ lọ́dún àdúgbò bẹ̀rẹ̀ nìyẹn. ẹjọ́ ní bùkátà sí ni ọkọ̀ ìgbọ́dọ̀ kì í ṣe bọ́ọ̀sì ọkùnrin nìkan làwọn mọ̀lẹ́ nìkan tó bá béèrè bá fún làwọn mọ̀lẹ́ kò mọ̀ fún náà bá béèrè bá fún torí pé yìí nínú àwọn àlùmùsítáràkà ni tó yé mùsítáràkà àti wọ́n ìdí ọkọ nìkan ló ní ara o ọkọ lè fìyàwó ẹ ìyàwó lè tún àgbẹkọ àfà gbọlẹ lọ mo lọ ọfíìsì à ah, ẹdá kẹ mọ lọ ọfíìsì mọ lọ ọfíìsì dé kí ló dé wọn tàbí wọn tàbí ní òde ẹ lọ àmọdé ẹdá bí ń dé èmi ní ẹkọ sálámà dé o tó kóòtù

pàtó ló fẹ́ lọ kí ọ̀rẹ́ rẹ̀ dáfà padà sílẹ̀ àwọn abàmì ṣeré wà ní bíbí kan náà kò bójú mu. dára bìnrin ẹ̀ bá ń bínú tó ń rí ìnira ọkọ̀ òní rí ìyọ̀nù ọmọ. so kápò mustarak náà níyàwó àtọkọ ni ìbéèrè ìtàn kásábẹ̀ náà àtọ̀ òní àbúgbé ìgbìyànjú jùlọ. ẹ̀rọ wọn ní arábìnrin ó ní ọkọ àwọn ó ti dáadáa sí ìyàwó rí látara pé nínú yóò rẹ̀ àwọn akọ̀wé pé yóò ṣiṣẹ́ ilé àwọn alákọ̀ọ́kọ́ ẹni tó lọ́wọ́ àyàwó lójú. ìyàwó lè dá àwọn akọ̀wé sí ìwé àtúntàwọn náà ṣiṣẹ́ tó àwọn ẹjọ́ méjì ìdílé tó sáré lọ lọ́yàwó mi ìyẹn tó lọ́wọ́ ṣiṣẹ́ wá sí ẹ̀ tó máa náwó ètò ìdílé lọ sí ìwà àtọ̀wọ̀ nínú orí náà alhamdulilayi salatu wa salam ala rasulillah gbogbo àwọn abáre ilé dẹ́ka mọ̀ dájú pé bàbá ti lè sátidé pẹ̀lú obìnrin jíjẹ mímu wíwọ̀ ibùgbé ọ̀rùn wa ló wà o arábìnrin yẹn kò bá jogún bílíọ̀nù lọ́dọ̀ òbí rẹ̀ responsibility rẹ̀ náà ni responsibility rẹ̀ àfi tó bá fi ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ tó kílẹ̀ àwa ní mo justify pé ibú lówó lọ́wọ́ nígbà tí dájú ẹ̀ fún tí lọ́ọ́ lé mílíọ̀nù ní gbogbo ó dẹ̀ tó béèrè oúnjẹ lọ́wọ́ mi ìgbà tó wíkẹ̀ kò wíkẹ̀ dé o o gbọ́dọ̀ fi ti tiẹ̀ fún òfin ẹ̀dín nìyẹn tọ́ tábà wá gba obìnrin ẹni yọ̀ǹda kó ṣiṣẹ́ tábà gbà yọ̀ǹda kó ṣiṣẹ́ ìgbà yọ̀ǹda kó ṣiṣẹ́ yìí kò túmọ̀ sí pé ojúṣe táwọn yóò ṣe lórí ẹ̀ àti transfer ìdúrọ̀rùn lóòrùn ìpìlẹ̀ òun ni kò tọ́jú ẹ̀ jíjẹ mímu aṣọ ibùgbé ọ̀rọ̀ ẹ̀ ló wà ìpìlẹ̀ tí wọ́n ti gbóbìnrin ṣiṣẹ́ tó bá gírántì ẹ̀ ní tó bá gírántì ẹ̀ kò ní ṣe ní oṣù tó mọ́ wà ní pọ́sibù fún àwọn ojúṣe rẹ̀ ìpìlẹ̀ bọ́dọ̀ gbóbìnrin ṣiṣẹ́ náà mo lè ṣiṣẹ́ náà ẹ̀tọ́ mi ní kí ṣiṣẹ́ lóòrùn tóbi obìnrin kan ní tó ìgbà tí mo sì máa rí mo wà mo wà mo wà energetic gan mo ní sọ́ọ̀bù mo ní ẹ̀ mo ní everything tó mo mo máa lè tẹ mo wá ní kí wọ́n ti jẹ́ no no no no no kò bá nature mi mo kí ni nature rẹ̀ tó bẹ́ẹ̀ ti jẹ́ ni wọ́n lọ wá tẹ́rà ní àbábá wọ́n lọ wá tẹ́rà bàbá tó ojúṣe ọ̀pọ̀ rẹ̀ ni ó pọ̀ but ṣé aráàlú ni kóbìnrin ṣiṣẹ́ no aráàlú kọ́ tọkọ bá ti grant ẹ ló jà pé iṣẹ́ yẹn nìyí ó wà ìdí scope of sharia ní àlà òfin ọlọ́run kò sí nítorí tó bẹ̀rẹ̀ má ṣiṣẹ́ àmọ́ tó bá ti wá bẹ́ẹ̀ yẹ kó ṣiṣẹ́ ìyẹn ò túmọ̀ sí pé kó wá transfer ojúṣe rẹ kó wá transfer ìdúrọ̀rùn lọ sókè tó túmọ̀ sí pé ìyàwó wa tó ṣiṣẹ́ àbí tí òbí máa ṣiṣẹ́ kò sẹ́yìn tá a fi ẹ̀tọ́ wọn ráre nínú àwọn méjèèjì gẹ́gẹ́ bí bá lè ní àbọ̀rọ̀ síbẹ̀ o tòsí bákan náà ìwọ ìyàwó kọ́kọ́ gíráǹdì ẹ̀kọ́ ṣiṣẹ́ ìmọ̀ràn ni kì í ṣọ̀nà yàn wọn náà wàá ní ẹ̀tọ́ tí wọn ló mọ̀ ọ́ ṣe tó làbọ̀rẹ̀ lọ́wọ́ tó sì máa àfihàn ọkọ̀ tó di nígbà tí ilé bá dá nígbà tí màá ti kápá nǹkan tọ́kọ̀ ọ̀rọ̀ bá ní òṣìṣẹ́ kò sí ló lè ṣe ká gbọ́ yín àwọn obìnrin tá a lọ tàbí mi lọ́nà lọ́sùn mo di ní ẹbí kàmáta lẹ́nu mo máa ní kí wọ́n ti jẹ owó owó nínúnúnúnúnú ta ló bẹ̀ẹ́ lọ. wọ́n ẹ kó bá ń sọ̀rọ̀ ayé lásán ayé òkútù fẹ́ẹ̀tẹ̀ ó lọ ṣùgbọ́n nínú ìṣòrí à kò rí bídé kò rí bídé ṣùgbọ́n àwọn ọkọ̀ náà ní ìjọba ti fún wọn ní ẹ̀dá kí wọ́n ṣiṣẹ́ ẹ̀tọ́ ayọ̀ǹda nínú ẹ̀tọ́ títí wa la fi ilẹ̀ fún wọn nìyẹn àtọ̀ mánéjì iṣẹ́ wo ni wọ́n á ṣe òun ni èyí wọn tó wà fi pé ẹ̀tọ́ tuntun wọn lè yí àwa gbé lórí wọn tó bá ti gbà tí wọ́n ṣiṣẹ́ lọ lẹ́yìn wa. so ìyàwó obìnrin ló ń fi ṣiṣẹ́ tó bá ní bùkátà á gbọ́ bùkátà rẹ̀ ìyàwó ilé náà tó lọ bá ní bùkátà á gbọ́ bùkátà wọn. ìrẹ̀ tó wọ ìyàwó náà tí wọn náà ti ń lówó lọ́wọ́ tó tó pọ̀ jù ẹ́ ẹ̀jẹ̀ ká kú mọ́ wá wá ibi tá a bá ti jẹ́ ìyàwó méjì mẹ́ta lájọ́ ìyàwó ọkọ ìtọ́lọ̀ bá ní kú mọ́ kàn án ìwọ ìyàwó nínú àríyìkì náà lórí ọkọ rẹ náà lórí ìyálé rẹ náà lórí ìyàwó rẹ náà lórí àwọn ọmọ rẹ náà lórí àwọn ọmọ ọkọ náà lórí àwọn ìyàwó ìyálé torí pé òun mà ta ni ó sànjọ́ fún ọ nínú àwọn ọmọ yìí. Tóbi eléyìí yẹ fúrẹ́ǹsì tó kọ́kọ́ lọ́yọ̀bá. Ẹ lọ ṣe ìpàṣẹ ẹ lọ wá díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá mo sì dókè ti kẹ́ láàárọ̀ láàárọ̀ yìí náà lọ́dọ̀ ọkùnrin náà bàbá wa. ọmọ ẹbí rẹ̀ bí nínú wàláyé ọmọ tó bí nínú ó lè mọ ìtọ́jọ́ fún o. bẹ́ẹ̀ mo rà pé tọ́rọ́ pọ́pọ̀ fún ọmọ lórí ọmọ lọ́wọ́ olóòjì rẹ̀ lọ́la ọ̀nà ló wà. bàbá kan bẹ níwájú ilé wa láńlọ́ọ̀dù ni ó fi mọ ó bọ́kùnrin ó bóbìnrin wọ́n dẹ̀ tán ọmọ gidi ni wọ́n àti wọ́n gbé lára. bàbá mi wá darúgbó àbúrò jáde mọ́ àwọn ọmọ òwà wọn pàtì lára àwọn tẹ́nàǹtì tó ní ṣọ́ọ̀bù ọkùnrin ni ọmọ tó jẹ́ nìyí ìyẹn ní wọn wá tó bá ti wá láàárọ̀ ó lọ sí ibi bàbá ti yàgbé sí yóò gbẹ́ akọ bẹ́ẹ̀dì akọ tí bàbá ti fún ọ lóúnjẹ láàárọ̀ lọ́sàn lálẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ wọ́n lè pe àwọn ọmọ bíbí tí bàbá tó lo ọjọ́ èrò rẹ̀ ọjọ́ òkú rẹ̀ gbogbo ìgbésẹ̀ rẹ̀ yọ lórí àwọn ọmọ òyìnbó ẹni yẹn ló tó bàbá yìí tí bàbá yìí wá kú níbi ọjọ́ àbá kú wá ìjàrá báyìí wọ́n sì dé pẹ̀lú mọ̀ọ́lù tó ní ké ńlá. ẹ̀dá kùn ẹ̀ wò nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó dá pé máa wo tọmọ tiẹ̀ nìkan títí àǹfààní àwọn ọmọdé ọ̀sẹ̀ nìkan lè balẹ̀ ìgbọ́njọ́ náà ní ká lè dèrè wọn láyé àti lálùkù yá mọ̀ wọn láyé ọlọ́run ló mọ̀ yìí tí ó dèrè nínú àwọn ọmọ bóyá ọmọ ọlọ́mọ lọ́lọ́wọ́ òbí lé lálùkù yá mọ̀ ó mọ̀ bí ẹ̀rọ gbọ́dọ̀ lọ́mọ wọn ti pẹ̀jọ́ fún wọn nígbà tó bá dàgbà tó gbogbo fún ẹ̀rọ mọ́nà. nígbà yìí tí ṣe dáadáa nìkan táwọn ọmọ ti ti wá káàkiri máa ń ruwa burú pẹ̀lú ọmọ mi. wọ́n sì bẹ́ẹ̀ tó kọ́nà bá kẹ́ ẹ oníṣọ́ọ̀bù onígbẹ́ olókọ́ ọláwọ̀ èyí ẹ náà fáwọn ọmọ ìyálé náà fáwọn ọmọ tèmi ó mọ ẹgbẹ́ ọmọ bọ́lá lóye bóyá náà àwọn tó náwó tó náwó fún yẹn nìyí tó ń tọ́jú tó ń kọ́ lẹ́kọ̀ọ́ wà ẹ̀kọ́ ẹ̀sìn bóyá wọn ni wọ́n rí àwọn ọmọ títí ẹgbẹ́ tí ló dà kó mọ́. bẹ́ẹ̀ ó lè bímọ yẹn lè bímọ kẹ́rin yẹn kó wọ́n kọ́ bẹ́ẹ̀ yìí wọ́n lọ́ máa ti ṣàdánwò fún yẹn àpẹẹrẹ adájọ́ wa ní wà ní ìsọ̀lá ó ń bẹ́ẹ̀ fún wa. ìgbẹ́ pé ilé ìyẹ̀ ẹ̀fọ́ nìyí títí gbogbo àwọn ọmọ tọkọ rẹ ní ata èyí tó bí fún èyí tó bí fún dáná lè fún kó gbogbo wọn mọ́ra kó gbogbo wọn mọ́ra ẹ̀kọ́ tó fi relé ìfi relé. owó tó nà lórí eléyìí nà lórí eléyìí tí gbogbo ẹ̀kọ́ wá rè wọ́n ó rí pé àwọn ọmọ rẹ jẹ nìyí wà láì wọ́n yàtọ̀ náà ọmọ láwùjọ bàbá wa yèrè wá nù ọmọ mi ìgbẹ́ yìí kó tó gbẹ́rù lè lọ́mọ rẹ̀ ó jáde sọmọrí kù á ah, ẹ̀yin mi lóòótọ́ ṣé ẹ̀yin ibi ni mo o ibi mo lóyò rẹ̀ kó dàgbẹ́ tí mo o gan-an ah, àníbi náà. inú ọmọ mo rò bẹ́ẹ̀ mọ̀ má kejì lójú mi ni torí pé tí bá délé yín jẹun tí bá bẹ̀rù náà yín jẹun nígbà tuntun níbi tí mo lọ nílùú lọ ìyá mi tọ̀ èdè mi pátá àmọ́lẹ̀ yorùbá gbogbo orí bẹ́ẹ̀ máa ń ju gbogbo ẹni ti dàrú àwọn láti dàrú súnmọ́ òsì àdàrú súnmọ́ òsì àdàrú súnmọ́ ọmọ tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ nìkan ọmọ tẹ́lẹ̀ nìkan táwọn tó dédé òtún si ẹgbẹ́ a wọ̀ gba ìdí ọ̀rọ̀ gba ìlú ẹ̀. ọmọ ẹ̀rọ rẹ̀ à àwọn tí dàgbà àwọn nípọ̀ nítorí ọ̀gá ọwọ́ èdè wa ni bàbá tó yẹ wọn à bí rí wọ́n lè rí wọ́n lè rí wáyé ó ti ọmọ wa àìmọye ọmọ tó wà lórí ṣe group tó wà lórí group tí ó sì ní fóònù lé kódà ó kàn ṣe pẹ́ẹ́pẹ́ rí o ó mọ fóònù wọn bíríìjì lọ bàbá rẹ̀ bẹ́ẹ̀ lọ. ó gbọ́ ọlọ́pàá jẹ́ àdúrà ní o wàláì àwọn ìyàwó ìdílé ọkọ mi lẹ́gbọ̀ọ́ kan tí bá ti ra data máa fẹ́ ní wifi tí má ti wà lé owó gbọ́ tí o bá ti sílé tuntun jọ àtìgbọ́ bẹ́ẹ̀. ok nígbà tí ìwà ilé yìí ìtàwọn àgbẹ̀ nígbà fún pọ̀ ó nu lectures ìwà ilé bẹ́ẹ̀ fún gbà mí kí ni corporate yẹn kò security nígbà tí wàá sùn ó wà gbé ọwọ́ mi báyìí ó wà gbé a máa ti tọ́kùn rẹ̀ tí ò lọ ó ṣe lé ó ṣe lé ó ṣe lé ó lẹ́rìí mo dáhùn pé ah mẹ́tẹ́ẹ̀tẹ́ yìí nǹkan àtúntà mi ti fi jẹ́ bá dé ọkọ̀ ìgbọ́ ìtàkàlà wà tẹ̀. màtó wá rí jọ́ kan nìyí mo sùn ọlọ́run wá tà mí jù ó tọ́jú ìgbọ́ mi dálé mi. máa jẹ bẹ́ẹ̀ tí ó sùn ó kéré báyìí.

ìrẹ́ pé kí ní èyí ìwọ̀ntúnwọ̀nsí ni ó ṣe ẹ̀kọ́ báwọn ọmọ wa bó ìgbẹ́yé àjọpawọ́ pọ̀ báwọn lòlò tó lọ́wọ́ wa o abẹ́lọ́ba ńlá tó lọ́jọ́ kájí àwọn ìbéèrè lẹ́ẹ̀kan lórí pé kí ni àti àti kò sọ́kùnrin kan tí kò fẹ́ràn kò sọ́kùnrin kan yá tí kì í ran ìyàwó lọ́wọ́ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ níbi owó ilé ó san owó ilé ẹ lọ béèrè owó ilé ẹ kọ́kọ́ lọ béèrè agirimẹ́ntì ìró àdéhùn màpálọ̀ sẹ́kọ̀ndé sẹ́kùn máa gbọ́kọ yíràn ní lọ́wọ́ ẹ gbogbo àwọn ọkọ àwọn baálé ilé ọlọ́run jẹ ká ru àrùsọ títí náà wò ẹlẹ́bí ìtàn wọn ìdílé owó ilé ọkọ̀ ẹ̀ lọ́wọ́ ó fi ẹ́

ó pọ̀ obìnrin ó di ìjàkújà tí wọ́n kó bá ràn wọ́n lọ́wọ́ ní mọ̀ yẹn náà táwọn kó wa wọ́n kà yẹ́ẹ̀ wàhálà wàhálà kékeré kọ́ tó ẹ bẹ́ àwọn bá àwọn ọkọ wa nílé iṣẹ́ wọn sábẹ́ ti jẹ́ ni ó ti wọ́n láwọn béèrè owó ní káà béèrè náà ọkọ̀ òyìnbó kan ó lọ ṣiṣẹ́ náà ni ọkọ̀ òyìnbó ẹ̀ àwọn waste management waste management ló fún waste management project

àwọn ọkùnrin ń gbìyànjú tó bí wọ́n gbìyànjú tó àwọn ọkùnrin wá ràn wá lọ́wọ́ tó ti yé tọ̀ ṣùgbọ́n táà gbà lérò pẹ̀lú ìrànlọ́wọ́ ni pé àwọn kan tó jẹ́ ẹ̀tọ́ tiwa tá a ṣe nílé kọ́kọ́ wá fún wa lórí ẹ̀ mọ́tì kò ní ìyẹn ìwọ ìyàwó ilé ojúṣe ìṣe ẹ nìyẹn ìwọ ṣe tó bí tó bá kò kátàkọ́ pẹ̀ kó rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ kó mọ òun dáná lọ́wọ́ ọmọ rẹ̀ tuntun òun ọkọ tó bá ti gbọ́ yóò gbé á gbé ṣùgbọ́n obìnrin ò pé obìnrin ìyá tọ́jú obìnrin pápá wọn ló dá sí ẹ̀kọ́ bára wa lò àtòkí ọlọ́wọ́ wà tó jẹ́ ọ̀nà yàn wọ́n sí a máa ń pè ní opportunities àǹfààní òun ni tọ́pọ̀ rẹ bá ń ṣe àǹfààní fún ọ mọ́tò àǹfààní di ọ̀ràn èèyàn ibi tó pọ̀lọpọ̀ obìnrin ti máa ń pè yìí ni àǹfààní lọ bẹ́ẹ̀ fún wọn léní létí lẹ́ta lẹ́ẹ̀ni obìnrin wa sọ di ọ̀ràn èèyàn àwa sọ di ọ̀ràn èèyàn ọkọ yẹn ló dáa tó bá fi yẹn bọ́kọ̀ rẹ lò tó bá padà wá yá ní òkú brand ẹ ní fi tó ìjà lọ́dà fún láàrin méjèèjì ó sì léwu wọn mẹ́fà tó padà níyàwó kejì ó lè má lè ṣe mọ́ àbí kíkẹ́ ìjọba bàbá ẹ̀sùn wọn gbà dán láti lè ṣe. babalágbẹ́dá ẹ̀dá kan rẹ̀ ní tiẹ̀ ẹ̀jọ́ ẹ bá ti ń gbé àwọn ọmọ yìí ìfọ́sẹ̀ ìfọ́mọ̀wẹ̀ wọ́n náà yóò ti tó kalẹ̀ ẹ̀dá tó wúlò ìlú bíi ara ń ro mí gan mo ṣiṣẹ́ pẹ́ mo dẹ̀ fẹ́ sùn lálẹ́ àná ẹ̀dá tó máa ń lu àwọn ọmọ ìkọ́ tó lè lọ sí sùn kíákíá ó máa dé torí béèrè fún ni ọkọ̀ náà ti dìkún ẹ̀ torí pé o páládé o àbílì ni ojúṣe ti tiẹ̀ nìyẹn tó bá jẹ́ bìbì abalagbájá àwọn ọmọ yẹn máa gbọ́ lọ sùn ẹ̀dá tó bá mi wẹ̀ wọ́n tàbí èyí tó rí ti ìṣèkúté bẹ̀rẹ̀ wọ́n ti sáà èkó ní ti o àpọ̀lọpọ̀já àmì yóò pẹ̀lú ọ̀ṣẹ́ bá mi wẹ̀ wọ́n o sọ pé ó rẹ̀ níbẹ̀ o rẹ̀ níbẹ̀ níbẹ̀ lọ ti di pé ẹ bá mi wẹ̀ wọ́n ó ti ẹ̀ tẹ́jẹ̀ tó bá tó yá àmì yóò ti wẹ̀ ni bàbá tó tẹ́jẹ́ wọn ti wẹ̀ ni wọ́n máa nà wọ́n bá yá kí ah, lè ṣe ọkùnrin tàjẹ́ ìjọba torí làwọn ọkùnrin ní ìyí láti máa ń pe ọ̀tọ́ àti ọpọtẹ́nìtì yẹn fún ìfẹ́ fún wọn nílẹ̀ àwọn obìnrin tó ń fún pọkẹtì wọn oúnjẹ wọn mú oúnjẹ gbogbo ẹ̀rù àmọ́ ọkọ tó ti dájú pé ah every month tó ti dá káwọn ọkùnrin mọ sí tàbá ní kàpẹ́ bí a ká ìtàwọn bí a fẹ́ ìtàwọn bí a fẹ́ ìtàwọn bí a fẹ́ ìtàwọn ìfọmọ̀sí wọn lọ bá ti jẹ lẹ́yìn torí arẹ́sì títí o dání bóyá àdúrà ìyàwó rẹ ló tọ̀ lọ́mọ fi ṣòwò pọ̀ o mọ̀ o mẹ́ tọ́ lọ́pàá gbọ́dọ̀ ẹ̀mí dé bẹ́ẹ̀ ní ìdílé ti ókè ìyàwó mi ọ̀kẹ́ tí wọ́n ní thirty thousand ó sì fún un. kú mọ responsibilities yẹ o pè ní opportunities o dẹ̀ gbà o dẹ̀ gbà o dẹ̀ gbà thirty thousand in a year thirty thousand. twelve ẹ́ three hundred thousand three fifty and three fifty lọ. Ilé fourth of december ẹ eh, january oṣù yìí wọ́n parí ọ̀wá rí thirty thousand bó ló lè béèrè náà ọgbọ́nbìnrin ní àdàtọ́ ọkọ̀ tó da bẹ́ẹ̀ tó da ẹ̀jẹ̀ bẹ̀rù ọlọ́ ẹ bá kún kí ni ìbẹ̀rù ọlọ́ níbi ẹ̀kọ́ tẹ̀tùmọ́ níbi opportunity ni o yóò wá sọ di ojú kìí tí òbẹ̀rẹ̀ mọ́ bì kìí máa ń gbọ́ máa ń jẹ́ kọ́ ọkùnrin nínú àláwọ̀. ẹ má jà láwọn táwọn ìyàwó wa ẹni tí ó lè ní ìfìsí yóò lówó wọn àti ní kí owó ròyìn ìyàwó ẹ kò dáa bójúde bá fẹ́ ọba kí ni máa ń yẹn ìyàwó ọba bójúde bá fẹ́ àfa kí ni oṣù wa pé lówó ìyàwó lówó ọgbọ́n mọ̀ fún fún ìyàwó kó

tó fi làwọn mọ́tò fún pé àwọn obìnrin ní kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n lẹ́sìn mẹ́fà lẹ́sìn sọ̀rọ̀ mọ́ ọ̀tọ́ máa ti làwọn mọ́tò fún ti bàjẹ́ nìyẹn áà tó ti bàjẹ́ ẹ lọ wúlẹ̀ rẹ̀ dá ní àná fún wọn yẹ tábà ní ọ̀tọ̀ ẹ̀hẹ́ tó bí tábà ní ọ̀tọ̀ tábà ní ká ń lọ́wọ́ ìyàwó wa kakọ́lé fún wọn kárọ̀lé fún wọn káàdì gbogbo ẹ̀ fún wọn ìyàwó rẹ̀ níyàwó rẹ̀ e. ń gbàdúrà ni kì í gbàdúrà di ẹbí ya ń gbà kí ló tó sọ nìkan ó dàbí pé òun ti tó gbàdúrà ìyàwó ẹ̀jọ́ lọ́wọ́ gbọ́dọ̀ nínú àwọn ويجل وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة